والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله باب بر الوالدين باب بر الوالدين أو باب بر الوالدين بعد موتهما حديثي الإمام البخاري رحمه الله أبوا تجد أبا أسيد يحدث القوم قال قلنا عند النبي صلى الله عليه وآله وسلم فقال رجل يا رسول الله هل بقي من بر أبوي شيء بعد موتهما أبرهما قال نعم خصال أربع الدعاء لهما والاستغفار لهما وإنفاذ عهدهما وإكرام صديقهما وصلة الرحم التي لا رحم لك إلا من قبلهما. wọ́n rí i pé ọjọ́ kan nínú àwọn ìgbà wa tóun náà dá lórí ṣíṣe dáadáa sáwọn òbí wa bàbá wa àti ìyá wa bó tilẹ̀ jẹ́ pé ẹ̀gbà wo eléyìí ọ̀nà tó gbà wá kò fẹsẹ̀ rinlẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí apá kan nínú àwọn olùmọ̀ tí wọ́n sọ ẹtẹ̀rí Al-Albani rahimahullah kíkẹ́ wọ́n gbé àdéhìí yìí jáde nínú as-silsilatu ad-da'ifa bó pé àwọn ọ̀rọ̀ tó wá nínú ẹ̀ wọ́n ti wá nínú àwọn ìgbàwọ́ ọ̀rọ̀ tó fẹsẹ̀ rinlẹ̀ eléyìí tó gúnrégé tó múnádóko lábẹ́ bẹ́ẹ̀ láti ṣàlàyé nǹkan tó wá nínú ẹ̀ tilẹ̀ jẹ́ pò ń gangan òun ọ̀fẹsẹ̀ rinlẹ̀ àmọ́ àwọn àdéhìí míì táwọn náà dá lórí ńtọ́ dá lórí àwọn ti wá tí wọ́n fẹsẹ̀ rinlẹ̀ so ó ní كنا عند النبي صلى الله عليه وآله وسلم فقال رجل أولد النبي صلى الله عليه وسلم لا ركن كباس وقوي يا رسول الله إلى إيرانسي الله هل بقي من بر أبوي شيء بعد موتهما أبرهما إذا كنت أسكت nínú ṣíṣe dáadáa sóbì mi méjèèjì tí mo tún lè máa ṣe sí wọn lẹ́yìn ikú wọn bí qala na'am Ànábì ní bẹ́ẹ̀ ni khisalun arba'a àwọn àṣẹṣí mẹ́rin kan wà àwọn àwà mẹ́rin kan wà tọwọ́ abẹ́ dáadáa ṣíṣe fóbì lẹ́yìn ikú òbí òun náà ni àdúà lahuma ṣíṣe àdúrà fún àwọn méjèèjì wal istighfaru lahuma títọrọ àforíjì fáwọn méjèèjì wa infadu ahdihima àwọn àdéhùn tí wọ́n ti ṣe ṣáájú kótó di pé wọ́n kú ká máa bá wọn múṣẹ wa ikramu sadiqihima kásì máa ṣàpọ́nlé ọ̀rẹ́ àwọn méjèèjì wa silatu rahimi allati la rahima laka illa min qibalihima kásì so okùn ẹbí ká so pọ̀ kọ́ má jà á láwọn ẹbí tó ṣe pé àbátíjẹ́ni tó ní ẹbí tí ò bá sí pé látàgbọ́n àwọn méjèèjì táwọn èèyàn ti tàn máa tó báyìí lẹ̀gbà wa eléyìí wá á rí i pé ẹ̀gbà wa yóò fẹsẹ̀ rìn lẹ̀ ṣùgbọ́n a sọ pé òmíì wá tó ń fẹsẹ̀ rìn lẹ̀ dáadáa nǹkan mẹ́rin ni wọ́n pè tá a bá ka àwọn nǹkan tó wá nínú ẹ̀gbà wa yìí á rí i pé wọ́n dàbí gbàtà ju mẹ́rin lọ àdúrà òlẹ́hùnmá alákòókò nù wal istighfaru lahuma ẹlẹ́ẹ̀kejì nù. وإنفاذ عهدهما إليك تانو وإكرام صديقهما إليك عنينيه وصلة, وصلة الرحم التي لا رحم لك إلا من قبلهما لك عنه هذه يعني خصال أربعة èsì lórí eléyìí ni تلقوا nǹkan alákòókò àtẹlẹ́kejì yẹn nǹkan kan náà nítorí pé baynahuma umumun wa khusus baynahuma umumun wa khusus فكل استغفار دعاء وليس كل دعاء استغفارا so استغفار هو الدعاء nínú ẹgbàá wẹ̀yìn tó fẹsẹ̀ rìn lẹ̀ ìgbà tí wọ́n bi anabi sallallahu alaihi wasallam léèrè pé lẹ́yìn tí bàbá àtìyá wa bá ti kú kí ló tún ṣẹ́kù ní dáadáa tá a tún lè máa ṣe sí wọn lẹ́yìn ikú wọn anabi sallallahu alaihi wasallam ní bẹ́ẹ̀ ni nǹkan ṣẹ́kù àwọn nǹkan náà ni as-salatu alayhima as-salatu alayhima ṣe lẹ́yìn dá lákọ̀ọ́kọ́ bákan náà tanfidhu wasiyyatihima ẹlẹ́kẹta òun náà ni. صلة الرحم التي لا توصل إلا بهما فثنى إكرام صديقهما إليك الصدقة لهما فهم كما قال النبي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم رواية téèyàn أه، bá ó ti lọ kò tún ní padà wọn á mọ òdìjọ gbẹndà òkè yá mi torí pé lẹ́yìn ìgbà tí Ọlọ́run ọbẹ lẹdàá wa ti gbà wá láàyè ká ṣe èyí tó pé bùbù fún wa pa á ṣe nínú sẹmí nílé ayé kó tó di pé á tẹrí gba sọ Ọlọ́run ẹlẹ́dàá tó wá ń ṣàánú wa wípé a kó àkórun àforípa sílẹ̀. Si torí pa náà ni ọmọ lọ́kùnrin àbí ọmọ lóbìnrin téèyàn bá ti lọ wọ́n ti lọ wàláìkìn àwọn ọmọ tó fi sílẹ̀ yẹn àwọn náà ni ẹni tó tún jẹ́ àmì ẹni tó fi sílẹ̀ sáyé lágbọn pé ìgbà tí bàbá rẹ̀ àtìyá rẹ̀ tán bẹ láyé òfin Ọlọ́run bá ní pé kò ṣe dáadáa sí wọn. Si òfin ọlọ́wọ́n bá òun náà ní pípé máa ṣe pẹ́pẹ́ fúrú fún wa kó máa gbọ́rọ̀ sún wọn lẹ́nu kó máa yà pa kó máa tàpá sí wọn. sòrí tí wọ́n ń bẹ láàrin wa àti bàbá àti ìyá wa yẹn ikú ò ní jẹ́ kọ́ ikọ́ tán ikú ò lè jẹ́ kọ́ tán nítorí Ma kò sí pé kí ìyá wa kọ́ má jẹ́ ìyá wa mọ́ torí ẹ̀ ló ti jẹ́ pé ìgbọ́rọ̀ àti ìṣe dáadáa sóbì nǹkan kan ni tó ṣe pé ó máa bẹ títí láéláé tí ikú òbí ẹni ò pé kí gbígbọ́rọ̀ sí wọn àti mímáa ṣe dáadáa sí wọn kó wá sópin. So torí bàbá wa kú bàbá wa náà ni màmá wa kú màmá wa náà ni kí ló dé tọ́lọ̀ ń fi ní wàkọ́bọ̀ rabbuka alla ta'budu illa iya wa bil walidayni ihsana kí ló dé tóbi ní òun pa láṣẹ báwo gbọ́dọ̀ sí nǹkan kan mí ìyàtọ̀ nìkan òun sì tún pa láṣẹ pé ká máa ṣe dáadáa ní dáadáa gidi sáwọn òbí wa kí ló dé tó sọ bẹ́ẹ̀ nítorí pé àwọn ni wọ́n ní ìwọ bíbí lórí wa ìwọ bíbí tóbi sì ní lórí ọmọ kéétì kéétàtàrí ikú kókó ńbẹ torí ẹ bó ṣe ṣe dáadáa sóbì rẹ lójú ayé tó o gbọ́dọ̀ ṣàìdá sóbì rẹ nígbà tí o ti kú bẹ́ẹ̀ náà là ń tún fẹ́ kó tún máa ṣe dáadáa yìí lọ sóbì rẹ lẹ́yìn ìgbà tóbì rẹ ti kú bó o ṣe gbọ́dọ̀ ṣàìdá sóbì rẹ nígbà tóbi rẹ wà nílé ayé bẹ́ẹ̀ náà ló tún gbọ́dọ̀ ṣàìdá sóbì yìí lẹ́yìn ìgbà tóbi yìí bá ti kú. torí ẹ̀ náà ni ẹni tó ṣe béèrè ṣe ń ṣe béèrè pé ìrẹ́ ànábì sallallahu alaihi wasallam ṣé nǹkan kan tún ṣẹ́kù nínú dáadáa tí ìsìláàmù tún ní kí n máa ṣe sóbì mi lẹ́yìn ikú wọn. èyí túmọ̀ sí pé dáadáa tí islam tó ní kẹ́ ẹ ṣe sóbì yín dáadáa kan ni tó fẹ̀ tó gbòòrò tó tayọ fífún wọn lóúnjẹ fífún wọn lómi dídásọ sí wọn lọ́rùn pípèsè nǹkan àgùn fún wọn pípèsè ibùgbé fún wọn mímọ kówó sí wọn lápò torí gbogbo eléyìí ó ní í ṣe pẹ̀lú ẹni tí ò tíì kú ni ẹni tí ò tíì kú là fún lóúnjẹ tó wọn bá lágbára rẹ̀ fúnra rẹ̀ ńlá fún lómi tí ò bá rọ́nà rẹ̀ fúnra rẹ̀ ńlá dáṣọ sí lọ́rùn ńlá kọ́lébùn ńlá ra mọ́tò bùn òun là á kówó sí lápò ṣùgbọ́n ẹni tó ti kú kò sí nǹkan kan nínú gbogbo ń tà sọ yìí tó ti kó fẹ́ wúlò fóun bóyá oúnjẹ àbí nǹkan mímu ibùgbé nǹkan àgùn àbá ń kówó sí ni lápò kò wúlò fẹ́ni tó ti kú sọ eléyìí yóò mú wa mọ̀ pé ó yẹ ká jẹ́ kí ọpọlọ wa kó tẹ́jú kó gbáyè má sì ma ìtumọ̀ tí wọ́n ń pè ní ṣíṣe dáadáa sóbì èsì kó ní í ṣe pẹ̀lú àwọn nǹkan tó ṣe pé èèyàn á máa lò láti fi sẹ̀mí láyé kó tó di kókú lásán ara rẹ̀ náà ni àmọ́ kìí sọ nìkan tí ọba jẹ́ bẹ́ẹ̀ kí ni ìtumọ̀ pé sí nǹkan kan tó ṣẹ́kù tí mo tún lè máa ṣe sí àwọn òbí mi méjèèjì ní dáadáa lẹ́yìn ikú wọn ó sì oúnjẹ lọ bá wọn nù sàárè àbí nǹkan mímu ló gbé lọ bá wọn nù sàárè aṣọ ọdún náà dá fún wa ni nínú sàárè àbílẹ̀ ló tún kọ́ fún wa nínú sàárè àbí nǹkan àgùn ló gbé lọ bá wọn nù sàárè àbówó ló kó fún wa tí wọ́n máa ná lọ ni àríkè gbogbo eléyìí kò sáàyè rẹ̀ ó túmọ̀ sí pé ṣé dáadáa ofe rẹ̀ ọ̀fẹ́ gbogbo nǹkan tí ọmọ èèyàn máa bùkátà nínú gbèsè ayé rẹ̀ bíi jíjẹ bíi mímu bíi lílò bíi níná àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. torí ẹ̀ inú ṣe jẹ́ pàṣẹ ṣe ń bẹ nínú àwọn ọ̀rọ̀ táwọn yẹn máa ń sọ tí kò ní jiná báyìí nínú sàárì kí ni tó máa nítorí pé gbogbo èrò tí wọn kò ju àwọn nǹkan tá a ti sọ lọ báyọ̀ oúnjẹ àmọ́ àmọ́ pèsè oúnjẹ fún yín báyọ̀ omi báyọ̀ nǹkan múmu tí èyí ti haram báyọ̀ ọmọ yọ kọ́lé fún yín àbí yọ ra nǹkan àgùn fún yín àbí ọmọ àmọ́ kówó fún yín so dhalika mablaghuhum min al-ilm ibi tí òpin ìmọ̀ àti àwọn èèyàn dénú ńgbà tí wọ́n mọ̀ nǹkan kan ju ayé lọ torí ẹ̀ ló ṣe jẹ́ pé wọ́n ní ọmọ tó bá pawó wálé òun náà nìyá rẹ̀ ọmọ ọmọ tó ṣe pé òun ṣàdúrà fún yà ọ̀n bẹ́ẹ̀ lọ́n káàbùrọ̀ ọmọ ṣe yà ọ̀ ọ̀n bẹ́ẹ̀ lọ́n kí ọmọ máa rí rere wọn ò ní mọ̀ lọ títí bí ọmọ tí ń kówó wa sòwòǹgbà tó jẹ́ pé nǹkan lé ayé lásán lọ́mọ èèyàn fojú sùn nǹkan lé ayé lásán lọ́mọ èèyàn mà ìdí inú tó fi máa ń ṣe àdúrà yín pé oúnjẹ ọmọ ò ní jiná báyìí nínú sàárè èyí ló ti máa kíyèsí màdá pé nǹkan lé ayé lásán yẹn ni wọ́n mà kò sí irú dáadáa kan tó o lè ṣe fáwọn òbí rẹ bí ìrànlọ́wọ́ bí ìkíni lẹ́yìn bí àtìlẹ́yìn tí ó jọ wọn lójú bí kò kó nǹkan fún wọn lówó torí pé táwọn fojú sínú kọ́dà ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn òbí látàrí àìmọ̀kàmọ̀kà wọ́n ka àwọn ọmọ wọn kún nǹkan táwọn fi ń dókòwò tó ṣe kọ́ yẹ kó bí owó torí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ dáadáa ni wọ́n máa dínà rẹ̀ má wọn ọmọ wọn nítorí pé oko òwò tí wọ́n fi wọ́n dá kò tí ì máa bí èrè bí ọmọ táwọn òbí rán lọ sílé ẹ̀kọ́ wọ́n rán lọ sílé ẹ̀kọ́ gíga wọ́n jẹ gbèsè wọ́n tagbá wọ́n tawo lórí kọ́mọ ó lè bá parí ilé ẹ̀kọ́ tọ́mọ bá wọn parí ilé ẹ̀kọ́ tí tààrà ọmọ bá ń bi ọmọ léèrè pé ara ń béèrè fún yàwó tó bá jọkùnrin ara ń béèrè fọ́kọ tó bá jọbìnrin á rí i pé lọ́pọ̀lọpọ̀ ọgbà làwọn òbí yọ ọmọ kọ dínà rẹ̀ níbi àtijọ́ ẹni tí ó láya lé àbẹ́ni tí ó lọ́kọ nítorí pé àwa ti fi ọ́ dókòwò a sì ti ná owó tabua lórí ikọ́ kẹ́kọ̀ọ́ já torí ikú o lè bá àjẹ́ni tó ṣe wípé àwa náà ó rí nǹkan gbà lọ́wọ́ rẹ lágbọn nítawà náà ná lórí rẹ gẹ́gẹ́ bí okòwò tá a fi ọ́ dá sọ̀rọ̀ ìyàwó wa lọ́rọ̀ rẹ kàn ní. tọ́mọ bá béèrè ṣe ah, báyìí ọ̀rọ̀ ìyàwó kọ́ lọ́rọ̀ mi kàn kí wọ́n lọ́rọ̀ mi kàn bẹ́ẹ̀ni sọ́njà rẹ kí lọ́mọdé mọ̀ wọ́n kàwé tó tí ì ríṣẹ́ ìwọ́n tó tẹ̀sẹ̀ ríṣẹ́ tó tí ì ní promotion ìwọ́n tó ní promotion tó tí ì máa lẹ́fún kí lọ́ọ́ so ẹ rí i pé gbogbo eléyẹn wọn ò ní fẹ́ kíkó ní àtúntò tó bá níyàwó ẹni tí ọmọ bá a ti ṣe jìyà tá a fi gbé ọrú tí wọn náà fi wá dẹni tí yọgbàwé ẹ̀rí ti ń rí sẹ́ oní àmọ́ wa bọ́ pàpà pín ọwọ́ tọrọ kọ́bọ̀ tó ń bá ń pa ẹ̀ wàá jọ máa pín pẹ̀lú ìyàwó kan láti bọ́ ní tí bọ̀ ṣẹlẹ̀ yìí máa ń bí ọ̀pọ̀lọpọ̀ wàhálà tó bá jẹ́ kófìrín ni òun níjọ́ lọ́lé ọkọ nítorí pé àwọn fi dókòwò ni tọmọ mi pé ọgbọ̀n ọdún wọ́n tún máa kọ́ ọmọdé ni ọmọ ajó ọmọ ajó nítorí táwọn ń fún lára rẹ̀ òróró tó ń fún lára rẹ̀ tó náà ó fi máa kọ́ ọmọ ajó so eléyìí túmọ̀ sí pé ẹ̀sìn Islam àlàyé tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó fẹ́ gbòòrò ju tọ́mọ èèyàn máa ń rò nínú ọpọlọ rẹ̀ lọ Islam ọ̀tá kókó máa ó pèsè ìjà àtìmú fóbi rẹ̀ kọtako kọma kó pèsè aṣọ tóbi ọmọ lò kó pèsè rẹ fún kọtako kọma pèsè ibùgbé fóbi rẹ nǹkan àgùn owó islam ọtako ara dáadáa náà ni àmọ́ kìí sùn ní gbogbo dáadáa kìí sùn ní gbogbo dáadáa torí ẹ̀ ìgbà tí bí anabi wa bá ti kú sí nǹkan kan bẹ a tún lè kódà islam tún fi hàn wá gan pé gbogbo ìta wíyàn pé jíjẹ mímu iná ìlò nǹkan gùn àti owó nǹkan kan kìí sùn gangan ni gbogbo dáadáa tó yẹ kó tó bá ti ṣe sófin rẹ láyò ti ṣe dáadáa abẹ́dẹ́n àwọn dáadáa tún wà tó yẹ pé kò ṣe fowó rà gẹ́gẹ́ bí àlàyé rẹ ó ti máa wá nìyí alákòókò anabi sọlá àdìsọlá sọlá tó àlẹ yìí mà kọ́ ọmọ sàdúrà fóbi rẹ méjèèjì. bàbá rẹ̀ ò ti kú ìyá rẹ̀ ò ti kú ó tún máa ṣàdúrà fún wa náà imma yablughanna 'indaka al-kibara ahaduhuma aw kilahuma fala taqul lahuma fala taqul lahuma uff ولا تنهرهما mìnà لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا yẹtí kó dìgbà tó máa sẹkú kó tó máa ṣàdúrà fóbì rẹ wọn á ti máa ṣàdúrà fóbì rẹ kó tó di kó kú sọmọ kófìrí ò dúró de pé ìgbà tí wọ́n bá tó kú làwọn náà ṣàdúrà fún wọn náà so kótó di pé wọ́n bí ọ làwọn ti ń ṣàdúrà fún ọ wọ́n tún bí ọ tán wọ́n tún yé ṣàdúrà fún ọ títí bàbá rẹ àti ìyá rẹ ò fi kú orí pé wọ́n ń ṣàdúrà fún ọ làwọn wà so kí wọ́n ní wọ́n fẹ́ẹ́ fi pàdé lẹ́yìn lọ́wọ́ kọ̀ọ̀kan kówó fún owó kíni láàrin àdúrà àtowó èwo ló jura wọn lọ nàá àdúrà àti owó lọ nàá owó kíni. gbogbo bá wà tọ́lọ́wọ́n bá falùbáríkà sí òfò lásán àtàdánù torí de léyìí wọ́n á máa ṣàdúrà fóbi rẹ kóbi rẹ kọ́lọ́wọ́n mú ṣòro kó kúrò gbogbo àdáwọ́lé òbí rẹ ìpọ́njú àti ìdààmú kọ́lọ́wọ́n bó gbé kúrò nínú ọ̀rọ̀ òbí rẹ kọ́lọ́wọ́n ẹlẹ́dàá wa kọ́bọ̀ kẹ́ àwọn òbí rẹ kẹ́fẹ́ rẹ gbà kékeré rẹ gbogbo àdúrà wọn máa ṣe fóbi rẹ náà lọ. kóbìrì ó tó lọ ló ti máa ṣàdúrà fún un lẹ́yìn ìgbà tí wọ́n bá tún wá lọ tán as-salatu alayhima wọ́n á máa ṣàdúrà fún àwọn méjèèjì. gẹ́gẹ́ bọ́lá ti sọ pé wa salli alayhim inna salataka sakanun lahum máa ṣàdúrà fún un àdúrà tó ń bá ń ṣe fún wa ìbàlẹ̀ ọkàn ni wọ́n máa jẹ fún wa. torí ẹ̀ ló ṣe jẹ́ pé ìgbà tó lọ́n sọ pé khudh min amwalihim sadaqatan tutahhiruhum wa tuzakkihim biha wa salli alayhim inna salataka sakanun lahum tó máa kó zakat wa máa ṣàdúà fún tó máa kó zakat wa máa ṣàdúà fún torí àdúrà tó ń bá ń ṣe fún wọn ìbàlẹ̀ ọkàn ni wọ́n máa jẹ fún torí ẹ̀ tó máa kó wa ànábì máa ń ṣàdúà fún Allahumma salli. على آل أبي أوفى ليلة النبي صلى الله أبو أوفى نيجا تكو زكاة تيوا tó ṣàdúrà fáwọn òbí rẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n bá kú ṣíṣe àdúrà fóbi yìí tó jẹ́ ìwọ̀ òbí lórí ọmọ lẹ́yìn ìgbà tóbi bá ti kú yóò máa wúlò fóbi òbí ó látàrí pé ọmọ ń tọrọ dáadáa fún ọ ọmọ ń tọrọ àforíjì fún ọ. bó tilẹ̀ jẹ́ pé kìí ṣe gbogbo ọmọ náà ló lè ṣàdúà tí àdúà rẹ̀ tó wúlò fóbi rẹ̀ lẹ́yìn ìgbà tóbi bá ti kú ẹ̀yà àfọmọ rere. ìgbà táwọn ibi sọ̀rọ̀ lọ́wọ́ àlùsọ là ń sọ tó náà gúnrégé pé ìdá mẹ́tẹ̀bùnú àdámọ̀ kọ́pọ̀ àmẹ́lòho ìlàmì fẹ̀lẹ̀ tíyẹn bá ti kú gbogbo ẹ̀san tó ń kọ fún lórí iṣẹ́ rẹ̀ tó gbélé ayé ṣe ní dáadáa ó ti wá sópin o àyàfi sẹ́mẹ́ta. صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو ولد صالح أو ولد صالح أبو مريري يدعو له تنسى دعاء فوقي sèyí ẹni pé gbogbo èèyàn ó lè ṣàdúà ṣùgbọ́n kì í ṣe gbogbo wọn ni ó wúlò fókù kì í ṣe gbogbo àdúà táwọn gbogbo èèyàn bá ṣe fókù ni ó wúlò fókù pàápàá jùlọ tó bá ṣe pé àwọn ọmọ ní bá ń ṣe àdúà yẹn èyí tí ó wúlò fún bàbá wọn tí ó wúlò fún ya wọn nínú àdúà onáàlè tó bá jẹ́ ọmọ rere nínú wọn bá ṣe. àbọ̀wá ni kayfa yatahaqqaq laka as-salah wa anta lasta mutamassakan bit-tawhid was-sunnah wọ́n ti sọ pé èèyàn dáadáa ni ó ètò ẹni tó wà lórí tọ̀hí èsì ẹni tó di súnà èèyàn dáadáa báwò èèyàn abúté agbọ́dọ̀ kíyè sáàrin yẹn ẹni tó jẹ́ ọmọ rere òun náà nìkan làdúrà rẹ̀ ní ó sàǹfààní torí tá a bá wo mọ̀fóòmù mùkàlẹ́fà tó wà nínú àdéhùn yìí òun náà ní pé tí ọmọ bá jẹ́ waladan talihan sọ́ọ̀dù wà pàà. Salih ọmọ rere Salih ọmọ abú tọmọ bá jẹ waladan salihan àdúrà rẹ̀ ò ní wúlò àdúrà rẹ̀ ò ní wúlò torí rẹ̀ as-salatu alayhima àdúrà tó nàbì sallallahu alaihi wasallam ń sọ̀rọ̀ kí sàdúrà bídà o wípé ìjókòó jókòó àwọn ọmọ náà pè wá níbẹ̀ sọ wípé ládàá lọ náà ní lólógeere tọ́bátà ti jẹ́ pọ́ ọmọ ní sàdúrà fóbi rẹ̀ ẹ̀m alájì ẹ̀ dìde bóòlù ẹ̀yin jẹ́ sí bàbá àwọn tó kú yìí ọmọ nì tọ̀ ẹ̀yin ẹ̀ pé lọ wá pọ̀ ìpẹ́tọ̀ anábì ti sọ tẹ́lẹ̀ rẹ̀ lọ́ba jọ máa rí ẹ dákun ẹ̀yin ṣé abú ni bàbá wa wa tó pèdé lónìí kẹ́ à àwọn èèyàn nìyẹn èèyàn tó torí de eléyìí báyìí ẹ̀rí gbogbo bídíà àwọn bídíà náà máa dára jùlọ àdìtì wa ó ń sọ̀rọ̀ kankan àwọn máa yí lọ bomi sòkè sàdúrà bídíà là nàbì sallallahu alaihi wasallam ń sọ̀rọ̀ tó bá ti dàgbà sàdúrà tó dàgbà sí ó ti di bídà tó bá pè bùbù ń tẹ̀sẹ̀ ládùúà nǹkan báyìí láka nǹkan báyìí láwò ó ti di bídà tó o bùkátà kó kó ìyànjọ kó ìyànjọ sí kìnnìún wa waladin salihin yad'u la waladin salih ṣé gbogbo àwọn ẹ̀yin náà mc gbogbo ẹ̀ gbogbo àwọn àfa gbogbo àwọn tó kó dàlá ìlú gbogbo àwọn tó kó kílẹ̀ tó ń pè náà wọn kó yaasi wọn kó kuraani wọn kó tẹsùbà ọlọ́run fẹẹ ṣe fìdáwò àwọn ọmọ náà nìyẹn àbí fìdá nítorí pé ẹni tó ṣe fìdá kò ní gba ládàá ń bẹ wọn dà káyà rẹ padà fún ni mọnà àmìlà àmẹlẹ laysa alayhi amruna fahuwa rad eléyìí jẹ́ bá torí àwọn ọmọ rere tí ń ṣàdúrà fòbí rẹ̀ ó túmọ̀ sí pé gbogbo gbà ìgbà wo ni wọ́n mọ̀ tí bàbá màmá rẹ̀ tó ti kú ní òbúkátà dùà gbà ó kò sígbà tí òbúkátà dùà torí pàtàkì jùlọ nígbà tó ṣe pé àwọn ọmọ ti ń ṣẹlẹ̀ sí wọn ní ẹ̀rú ń bà wọ́n so àwa ní ìsinyìí báyìí ọ̀rọ̀ tí wàá sùn ra sẹ́pẹ́rẹ́ bá a jọ daràn bá a dé yẹn abú a lè yíwà padà inṣàlá lónìí kó tó tó ráàmà bóyá a lè ti kú kó tó dọ̀là. so but wọ́n ti lọ ti lọ ná so ipò wo lọ́mọ tí wọ́n wà àwọn bùkátà dúà rẹ ní gbogbo ìgbà. bákan náà anábì sallallahu alaihi wasallam sọ pé wọ́n sọ́dọ̀kọ́tù lẹ́hùn kó tó máa ṣe sàrà fún àwọn méjèèjì bàbá rẹ̀. kó ṣe sàrà fún wọn sàrà tó ṣe fún wọn gbogbo tó bá fẹ́ràn tó wù ọ́ tó dáa ó sì tọrọ pẹ̀lú ẹ̀mí pé mo fi ṣe sàrà fún bàbá mi mo fi ṣe sàrà fún ìyá mi àníṣe àwọn èèyàn máa ń wá ràn lọ́wọ́ lọ bá wọn máa lọ bá àwọn èèyàn bá wọn wá ràn lọ́wọ́ tó wá ràn lọ́wọ́ ó sì fún lówó wọ́n ní lẹ́mìí rẹ pé wọ́n owó tí mo fẹ́ fún yín mo fẹ́ fún láti jẹ́ sàrà fún bàbá mi àti ìyá mi tó a tó nǹkan tó dáa bí oúnjẹ ẹnìkan eh, ebi ń pa ẹgbóúnjẹ fún òsì òfìsè sàrà fún bàbá àtìyá rẹ ẹnìkan kò ní fún òfìsè sàrà fún bàbá àtìyá rẹ ẹnìkan gbogbo àwọn kẹta dáadáa tẹ mọ yẹn bùkátà ló ti ẹnìkan wá kó ṣe sàrà fún onídìí pé ká máa ń fẹ́ sàrà ogójì ọjọ́ kí ló ń jẹ́ bẹ́ẹ̀ yẹn àdáda lẹ̀ ń gbogbo ẹ̀ sàrà ọlọ́dọọdún àdáda lẹ̀ ń gbogbo ẹ̀ ọmọ abú ní ti máa ṣe bẹ́ẹ̀ ìdí tó fi jọ́ máa bú òun náà ní pé lẹ́yìn ìjọ kẹta lẹ́yìn ìjọ kẹjọ lẹ́yìn ogójì ọjọ́ tó bá wọ ọlọ́run kọ́ kó ṣe fún bàbá wa tó bá wọ ọlọ́run kó ṣe fún ìyá wa àbẹ́rẹ́ rí nǹkan mẹ́rin wọn á lọ wó màálù má tó ṣe pé ẹ mọ etí kàn ẹ sì dá nǹkan kan mà ẹ ń takọ̀ ẹ̀sìn ọlọ́run ọba ń takò lànà anábì sallallahu alayhi wa sallam tọ́ eléyìí jẹ́ ṣíṣe ṣe sàárà lẹ́yìn tó bá ní ṣe sàárà sàárà wọ́n máa ń ṣe fún al-muhtajin wal-mu'wazin àwọn tó ní bùkátà tí ń fẹ́ kẹ́ ràn wọ́n lọ́wọ́ ẹ máa wúrọ̀ yorùbá so wọ́n làwọn ṣe sàárà àjọ kẹta bídíà ni ẹ pé bídíà àjọ kẹta wọn làwọn ti sàrà àjọ kẹjọ bídẹ àjọ kẹjọ wọn làwọn ti sàrà ogójì ọjọ́ bídẹ ogójì ọjọ́ ṣé wàá rí tí gbogbo àwọn èèyàn jókòó lọ báyìí tẹ bá wo agbádá tẹlómìn wọ owó tí wọn fi ṣiṣẹ́ sí yóò fẹ́ wọ ten thousand naira sá ẹni tó fẹ́ jẹ sàrà nù tẹ̀sí má bí àwọn aláìní wà ẹni tó yẹ pé zero zero one ìní lójoojúmọ́ ẹni tó yẹ pé zero zero zero gan pọ̀ láàrin ọ̀sẹ̀ fún un tẹ́kí bá ké túwó náà lẹ́rù lẹ́ lọ pín fún wa ráìsì lẹ́sì lẹ́ pín fún wa wọ́n mọ rírì ẹ̀ tí ò sí tí ẹ̀ wá ń pín ráìsì fún àárín lánàá ká títà ń pín tiwó tiwó fún àárín tẹ̀tà pé à ń fún yín ní káfíńsì sàrà fún bàbá wa tó kú ọlọ́wọ́ foríjì bàbá náà tó bá gbénú ìyà lọ́wọ́ ọlọ́run ó mú kú ọlọ́run pọ̀ bá ní mú gbogbo ẹ̀ kó bá dín mo rò pé yé nítorí pé ibi tí ráìsì ń bá wọn àbá ó mú nǹkan kúrò nínú ìyà tí ń ṣe wọn ibi tí túwọ̀ ń bá wọn ó ti ebi dànù fún wọn wọn ò ní tinú láti tọrọ fún tẹ̀ má tọrọ wọ́n ti ṣe ń tọ́ yẹ kó o ṣe èèyàn wa kóra wọ ti sàlẹ̀ apàtì wọ́n tún wé láwàní oní Mercedes ń páàkì Mercedes oní Toyo wọ́n páàkì Toyo Nissan kálukú páàkì tẹ̀ lọ kí alẹ́ ń ṣe bá tẹ́ ti pọ̀ à ń ṣe sàrà bàbá àwọn tó kú ni mo rò pé yìí wa àbẹ́ ìlà àwọn ti jẹ sàrà ọgbẹ́ ẹ̀kọ́ amọ̀là wa <laughs> so sẹ́ẹ̀lì kan wá lọ síwájú rẹ̀ pé ọkà kílẹ̀ fẹ́ máa jẹ gánárì ẹ̀yìn kíní aláìlérò burúkú yìí ṣé ìyàwó lẹ́ ṣe ni àbí ọmọlẹ́bí. kálukú tó ti fọwọ́ wọn kàn ra fọwọ́ pamọ́ ni wọn kì í bọnu ẹ̀wù wọn ti wá bẹ̀rẹ̀ sí ní kótó di pé wọ́n àti bẹ̀rẹ̀ àwọn kan ti gbàmù láti wọn wọ́n ti jẹ́ wọ́n ti wá ń jẹ́ epo ti bẹ̀rẹ̀ sí ní sàn ní ọwọ́ wọn ti lọ gbọ̀n wọ́ wọ́n àti ká bẹ̀rẹ̀ ni àwọn eléyìí ọba lè kọ́ ọba àmàlà àmọ́ pé táǹbẹ̀ eléyìí ni wọ́n àti akọ́ tí wọ́n á ń ṣe nítorí tọ́lọ́ pé òun ti lu àgbo láti fọ inú <laughs> láti fọ inú wọn kí wáàzì rú eléyìí mọ́lẹ̀ nígbà tó parí wáàzì sápẹtọ àmàlà náà nù ẹ máa jẹ kálukú bá dorí kodò Allahu akbar hmm, ikú tó wà títẹ <laughs> kálukú bá dìde wọn bá jẹ àmàlà mọ ọ̀rọ̀ tiẹ̀ wọn ì máa sọ̀rọ̀ táyé ìdọrùn wọn tún máa fẹjọ́ rẹ̀ sùn pé a. Ah, níjọ́ sí bàbá alágbájá kú tá a lọ bí ìjọ kẹjọ àfa wọ́n ti ń gbé te te ṣé te sì ṣe kínní lórí ẹ̀ abẹ́ rí nǹkan bẹ́ẹ̀ táwọn ti ń múra tó táwọn ọmọ abẹ́ rí nǹkan bẹ́ẹ̀ lọ́ba kí wá zá wí mọ́lẹ̀ ọkọ̀ ba gbogbo nǹkan jẹ́ máa ẹ kìlọ̀ fún kọ́kọ́rọ́ tuntun wá serú wá sí bá mọ́ ẹgbẹ́rọ̀ wọ́n ń gbòòrò mẹ́tì ọ̀daràn lọ́wọ́ ó ní ojú ọ̀la àkìtà lọ́jà àkàràmọ̀kùnmọ́lá kẹ̀sì sàrà fáwọn òbí yín ẹ̀rí pẹ́lú mi nìsín wọ́n fẹ́ràn kí wọ́n máa bu àwọn èèyàn nítorí pé tẹ̀yìn ọ̀bá ti ṣerú tí wọ́n ń ṣe ọ̀tá wọn náà lẹ́yìn nísìn wọ́n ní alùsùnà tẹ́sán ní káwọn máa ṣàdúrà fún alùsùnà wọ́n ní kí wọ́n máa ṣe sàrà fún ọmọ gbẹ̀sì kẹ́sì ok sunna náà ní sọ fún wa pé wọ́n máa ṣàdúrà fún bìrẹ̀ lẹ́yìn ìgbà tó kù àmọ́ kí n ṣàdúrà yẹ̀yẹ́ tẹ̀yìn gbáka ẹ̀yọ́ ń jẹ́ kújọ ọ̀daràn. ẹ̀yin jòkújòkú sunna náà ló sọ pé kò ṣe sàrà àfọ́bí rẹ àmọ́ kò ṣe sàrà ayẹyẹ tẹ̀yìn bá ká ẹ̀yin oúnjẹ kújẹ jòkújòkú. nítorí pé èèyàn gbọ́ súnà yìí ni gẹ́gẹ́ bí súnà ti ṣe wà kí ti pé èèyàn gbọ́ súnà yìí lọ́nà bídà wípé àwọn bàbá wa ń sẹnu tó ọlọ́run ti fi wa so awo awo lè ṣe irú súnà tẹ̀ ń wé wọn òkè sẹ́sì lè wọ́ọ́rù náà fìràwọ́nà àti hamana àti kọ́ọ̀rùnà kọ́lọ̀ wọn bá kọ́lá wa ń bẹ̀ torí akramakumullah ẹlẹ́kẹ̀jì nìyẹn ẹlẹ́kẹta ọ̀nà ni ikramu sadiqihima kẹ́ máa sàpọ́nlé àwọn ọ̀rẹ́ bàbá àtìyá yín tẹ́bárẹ́ni tó jọ̀rẹ̀ bàbá yín lójú ayé rẹ̀ sí ọ̀rẹ́ mama yín lójú ayé rẹ bàbá yín sì ti kú màmá yín ti kú ẹ ṣàpàlẹ wọn. nítorí kìí ṣe pé tiwọn gangan bí ìbá ṣe pé ẹ ń ti ara wọn ẹ ń tara àpọ́nlé bàbá yín ṣàpàlẹ tiwọn ni. àwọn náà mọ wọn òbí tí ọba sí ti bàbá rẹ tí mo jọ rẹ rẹ tí ọba sí ti ìyá rẹ tá a jọjọ rẹ kó a ti wò mí kó a ti wò mí tẹ̀ kàn. yọwọ awo eléyìí yọ ọmọ ṣàdúrà fún bàbá rẹ pé ah ọlọ́wọ́ forí jìn bàbá rẹ ọlọ́wọ́ forí so torí ẹ̀kọ́ pọ́n àwọn ọ̀rẹ́ òbí rẹ lé ńbẹ́nu dáadáa tó tún ṣe fún wa lẹ́yìn fún wa. ẹlẹ́kẹ̀rin olóòní tanfidhu wasiyyatihima àsọtẹ́lẹ̀ bàbá àtìyá rẹ ibà báyìí báyìí báyìí báyìí tí bá tí ẹ má gbé bàbá ti kú tó wá sígbà tí bàbá wà láyé ni àtàlẹ́ wọn bí dá bàbá kú kò túmọ̀ sí pé bàbá wa dùn ká wẹ́wọ́ rẹ̀ nítorí bí n sọ fún ẹ nìyẹn nítorí pé ẹtù padà pàdé ń jọ̀gbìn dàlùkìyà tẹ̀m̀fìdù wasiyyatihima ní tí bàbá rẹ ti pa láṣẹ kalẹ̀ pé kẹsì lẹ́yìn kú òun tí o ti takùtọ̀ lọ́nà tí o takùtọ̀ anábì sallallahu alaihi wasallam dandan dandan gbọ́dọ̀ mùsẹ̀ ń bẹ́ẹ̀ nu dáadáa tẹ̀sí sóbì yìí ẹlẹ́ẹ̀karùn sílẹ̀tò rahimilẹ́tì làtò sọlù ilẹ̀ abihìnà sísokùn ẹbí pọ̀ lẹ́bí tó ṣe pé tí ọba sì ti bàbá àtìyá rẹ̀ kíra ni ọba mú ọ dédìí kó nsòrò òkun ẹbí bẹ́ẹ̀ pọ̀ bàbá àtìyá rẹ̀ ló ti kọ́ tẹ́mọ́ bàbá àtìyá rẹ̀ ló ti kọ́ mọ́ ọjọ́ bá sí bàbá àtìyá rẹ̀ kálukú ń bẹ láyé rẹ̀ ń bẹ láyé rẹ̀ kí ló kàn pẹ̀lẹ́ nìkan. eré onítọ́ pé bàbá òun ni fámìlì yín màmá mi oní fámìlì wọ́n sì ti kú so i don't want anybody to come and worry me here ah kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ o àwọn mọ̀lẹ́bí bàbá rẹ̀ yẹn mọ̀lẹ́bí rẹ̀ àwọn mọ̀lẹ́bí ìyá rẹ̀ mọ̀lẹ́bí rẹ̀ ọmọ ṣe dáadáa sí wọn ọmọ sokùn ẹbí pọ̀ pẹ̀lú wọn kò ní tìtorí pé bàbá rẹ̀ kú màmá rẹ̀ kú kọ́ wa lé wọn dànù rárá o yẹ́sì olè má mọ̀ ọ́ ẹ̀ mọ̀ sáà mọ̀ so àwọn sì múra wọn wá bọ pé tọ sọ ọmọ bá ti jẹ àmì ọmọ bá ti jẹ ẹ ṣàlàyé wọn ṣàlàyé tọ́mọ ṣàlàyé tọ́ gẹ́tì pé yẹ ẹ̀sùn mọ̀lẹ́bí rẹ ni wọn alihamudulilayi sògbà míì wọn lè má jẹ mọ̀lẹ́bí káwọn ọmọ pera wọn mọ̀lẹ́bí káwọn pé yorùbá lẹbù ẹ lè gbé ah nǹkan kan kan ni wá ok ẹ ṣàlàyé màmá bó la ti jẹ nǹkan náà ní àdúgbò wa nílùú wa ilé tiwa ẹ̀bùrú lè tiyín lọ́wọ́ and then what mo rò pé yé àjẹpá <laughs> alámúlétì ni wá àìsè mọ̀lẹ́bí mo rò pé yé alámúlétì ni wá àìsè mọ̀lẹ́bí. ẹ ẹyin gbà tí bàbá ńlá yín bàbá ńlá yín kọ́kọ́ délẹ̀ yìí àbí òye ọ̀dọ̀ àwọn bàbá ńlá wa ló dé sí tọ̀ ẹ ṣeun o ẹ kú àgbálẹ̀ wa ẹ kú àlejò wa sọ́ mo rò pé yé àìsè mọ̀lẹ́bí. so ẹ try láti wá kí wọ́n ṣàlàyé fún yín torí pọ̀pọ̀lọpọ̀ tí o bá ń pè ní ẹbí kìí ṣẹbí bóyá láyé jọ́n àwọn èèyàn yẹn ti dáa jù so wọ́n máa ń wọ́n máa wọ́n máa wọ́n máa wọ́n máa kó àwọn èèyàn mára wọ́n sì máa fẹ́ káwọn ọjọ́ máa ṣe bí ọmọ ìyá ìdínú wọn sábà tanná wo níbo la ti tán kí lọ́ọ́ pa wá pọ̀ kó la ṣe rìn kóra wa wọn sábà tanná wò torí ẹ̀ ló ti jẹ́ pé lágboolé yín ńlẹ̀ Yorùbá yìí tí wọ́n sọ pé ilé kan ilé ilé báyìí tó o rí i pé nínú ilé yẹn yóò ní káà káà káà káà káà ọ̀tọ̀ọ̀tọ̀ káà ọ̀tọ̀ọ̀tọ̀ yẹn ó lè jẹ́ pọ́ tọ̀tọ̀ọ̀tọ̀ ní baba ńlá baba ńlá baba ńlá tó ń fẹ́ kálukú nínú káà yẹn nígbẹ̀yìngbẹ̀yìn kì í ṣe baba ńlá kan ńlọ sẹ gbogbo lẹ́yìn so àmọ́ bóyá àwọn bàbá àwọn nígbà kan rí wọ́n jọ péjọ pé káwọn jọ káwọn jọ máa gbójú kan náà mi máa jọ gbójú kan náà ló mú kálukú kọ́ yàrá mẹ́ta tiẹ̀ sọ eléyìí náà yàrá mẹ́ta tiẹ̀ ní yàrá mẹ́ta yàrá pé wọ́n máa sọ pé ilé ẹyọ kan kò túmọ̀ sí pé òrùlé kan náà lọ́ọ́ pa gbogbo ẹ̀kọ́ èèyàn kan ti yín àwọn eléyìí kan ti wá sílé sọ́dá títì fún ojúlé náà wọ́n ní ilé náà ní lọ́ọ́ báwọn. so yorùbá wa sọ pé gbogbo yín mọ̀lẹ́bí nìyí so ìwọ ní ìtìtò ti gbẹ́sìn yẹn sọ pé bó la ti tan náà rí àwọn káàtọ̀ kan bàbá bó la ti tan àfi ìlú kankan tán o àbí èyí wa àwọn ọmọ ara wọn ti wálẹ̀ yìí lórúkọ <laughs> àwọn ẹ̀tọ́ oúnjẹ ọlọ́kọ̀ àmọ́jọ làwọn lórúkọ yé àwọn eléyìí báyìí ẹ̀gbá tẹ̀dó làwọn. torí àwọn eré tó títí títí pé tó ọ̀dà kò burú mọ̀lẹ́bí náà mọ̀lẹ́bí ilé pawápọ̀ mo yé èyí ṣe mọ̀lẹ́bí ẹ̀jẹ̀ pawápọ̀ tó a gbọ́dọ̀ kíyèsí gbogbo orú àárín yẹn torí kọ́mọ́ lọ jẹ́ pé a máa tayọ ẹnu àlà àbá ẹni tí èsè rẹ máa gbé ìwọ fún ẹni tó rẹ ó kùnà ìwádìí ló lè jẹ́ ká mọ̀ ayé tí wàá bàjẹ́ lónìí débi pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wọn àdààmú má fún káwọn wádìí lọ́dọ̀ àwọn òbí wọn bóò ní lágbájá jẹ́ sí wa àwọn èèyàn wo lè yan wa tí bàbá rẹ bá lọ kú pínrín fẹ́ bọ̀ tíyà rẹ bá lọ kú pínrín fẹ́ bọ̀ nítorí pé. Ke ẹ̀yin ọmọ wò pé àmì strọ́gù ni láti parí skul mò ń strọ́gù láti ríṣẹ́ mò ń strọ́gù láti mọ̀ ọ́n zùká ni mò ń ṣe kíní kan sẹ́yìn ọmọ sọnù tọ bàbá rẹ̀ bá kú sáà ló kú mọ̀lẹ́bí fún mi ọ̀pọ̀lọpọ̀ ọmọ wọn ti wà stranded by wọn mọ́ta lè yàn wọn so bàbá kan tẹ̀ ló máa wá láti kùrùgbìn nígbà táwọn kéékèèké bàbá kùrùgbìn wọn ń pè é ẹ lọ kùrùgbì kẹbìrì bàbá kùrùgbì làwọn sani bàbá kùrùgbì bí kò wá sí Ògbómọ̀ṣọ́ pé bàbá Ògbómọ̀ṣọ́ là á béèrè o tàà lọmọ Ògbómọ̀ṣọ́ bàbá Ògbómọ̀ṣọ́ náà gbogbo bàbá mo rò yé yín ha so ó túmọ̀ sí pé àwọn nǹkan kan bẹ tó yẹ kó òkú káàtà kó wá gọ́ra rẹ débi kí wọ́n máa pẹ́ débi graduate ló pera rẹ ó sì báyìí. <laughs> oh common family your family you don't know them ẹ máa ń sọ̀rọ̀ gẹ́gẹ́ àmì graduate graduate irọ́ àgọ̀ eléyìí túmọ̀ sí pé ẹ tètè wádìí lónìí kó tó dọ̀la torí pé information tẹ lè rí lọ́pọ̀ lọ́dọ̀ bàbá àti màmá yín wàhálà tẹ bá gbowó wa ẹ ní rí gbà lọ́dọ̀ àtọ́jẹ family yìí torí wọn máa wò pé ńgbà tí ọmọ kọ pàtàkì èyí tẹ́ ibi bá bẹ́ẹ̀ kó tó mọ̀ọ́kẹ́gẹ́ tiẹ̀ so ìwọ ló tètè gbìyànjú nìsín ó mọ̀wé èsì pé ọmọ gbọ́ lórí kí èsì pé ó máa ń tẹ̀sí pé mọ̀ ń kálẹ̀ ó lè máa kálẹ̀ náà ó tún máa kọ́ sódà tẹ̀ tó bá kọ́ dáadáa tó bá tún tún gbọ́ ó tètè tún ṣe kí kálukú ó ṣèwé fún fámìlì wọn. bàá mi ẹ̀yin mélòó ni bàbá yín bí kò sínú pọ̀ pọ̀ ìwọ ọmọ ikọ̀ ọ̀pọ̀ èmi ò bí bàbá tèmi àwọn ò láyà káyà bá ń láyà àwọn bàbá wa ọ̀dà kò burú ọmọ àgbà náà ni ìgbà náà ni ó wò so ẹ bá ń gbà bẹ́ẹ̀ bí mo ṣe gbọ́ ọ̀rọ̀ sọ mo fẹ́ béèrè pé ẹ̀yin mélòó ni ẹjọ́ jẹ́ ọmọ ìyá ọmọ bàbá lọ́dọ̀ àwọn òbí yín bàbá náà ti get pé oh, you are trying to write history hmm, pé eh, àwọn lẹ́gbọ̀n mẹ́ta àbúrò méjì àwọn ẹgbẹ́ yín àwọn mẹ́tẹ̀ẹ̀ta ewu lọ dàgbà jù kí ẹsẹ pé ewu là kọ́ bí o ewu lọ dàgbà jù hmm, ẹgbẹ́ mi kíní kan báyìí ọkọ̀ lẹ̀ so àwọn ṣebí màmá yín kan náà màmá wa kan náà hmm, bàbá kẹ tó lọ dìnnà mo fẹ́ kọ full name bàbá àgbà mo rò pé yé kí ẹsẹ pé full name bàbá yín full name bàbá yín àgọ̀ ni ẹ o bọ́ọ̀lù ti jẹ́ bàbá tiẹ̀ tí ò jẹ́ bàbá tiẹ̀ full name Baba àgbà hmm. wọ́n lè ní Baba àgbà ní Samuel Òjó oníke sá sá wàá orí ẹ̀ dàrú burú ṣé wọ ọmọ kí láti ní kòkò dúdú lẹkọ funfun ti jáde ọ̀pọ̀lọpọ̀ àwọn Baba. àwọn ṣé mùsùlùmí ni wọ́n ni ọmọ kó lọ ń sàánú ju wa ni ọ̀rọ̀ akọọlẹ bàbá Samuel yìí ṣé ilẹ̀ yìí làwọn náà gbé ni ike bẹ́ẹ̀ ni ilẹ̀ yìí wọ́n gbé ni. bàbá rẹ tún lọ pé tó di lọ́la mọ̀ ọ́ lọ bí tí bàbá tèmi náà gbé wọn náà ọlọ wo bẹ ọmọ kámẹ́rà rẹ ọjà fọ́tò yàrá hàn inú dájú rẹ ọmọ dùn gbogbo ita tí ọ̀yẹ́ kọ ọmọ gbogbo ẹ̀ so ọmọ èèyàn mélòó ńbọ wá ni àwọn ẹ̀gbọ́n yín ńbọ wá làwọn wá wà báyìí àwọn àbúrò yín ńbọ làwọn wà báyìí nítorí èèyàn máa ń sun ẹ̀jẹ̀ wàláì tí bàbá lọ kú tí màmá èèyàn bá lọ kú ọ̀wọ́ ẹ̀jẹ̀ sùn lẹ́kùn torí òní rẹ́ni tó lè dípò bàbá rẹ̀ torí ń ṣe ìyá kan ìjọ ìyá ń ṣe bàbá kan ìjọ bàbá yorùbá máa ń sọ bẹ́ẹ̀ nítorí bóyá tọ́jú pé ń ṣe ìyá òun ló lè ṣe bí ìyá ń ṣe bàbá òun ló lè jọ bí bàbá eléyìí èrò tó kúrú ni nínú gbogbo nǹkan kò sí ń ṣe ìyá tí ọjọ́ ìyá kò sí ń ṣe bàbá tí ọjọ́ bàbá ìtàn tí bàbá rẹ̀ ọmọ sọ fún ọ máa rẹ́rìn-ín tọ́ba jábùrú àbẹ́gbọ̀n bàbá rẹ̀ ọ̀dà mọ̀ kò ní rọrùn bẹ́ẹ̀ torí bàbá rẹ̀ ló ní ọwọ́ ló ní bàbá rẹ̀ so bàbá rẹ̀ ọmọ sọ fún ẹ lè máa rẹ́rìn ẹ lè máa wo ẹ lè máa ah sórí dọ́kà tó fi rí bẹ́ẹ̀ dọ́kà àkàwé oríṣiríṣi àmẹ́lòmíì àkìlọ̀ ọmọ tó lè ṣe tí ó bínú bóyá béèrè tó ń béèrè gan ó ti jẹ kó mú gbà mí pé kí ni ọ aṣọ gọba ah, ẹ̀gbọ́n mi bọ̀ ọ jẹ pọ̀ <laughs> so torí di eléyìí báyìí àwọn nǹkan márùn nínú dáadáa téèyàn tún ṣe fóbi rẹ̀ lẹ́yìn ikú rẹ̀ àwọn òbí wa wọ́n ga lọ́lá wọ́n ga nípò wọ́n ga lọ́lá wọ́n ga nípò kò sí kankan téèyàn lè ṣe fóbi láàrin èyí tó ṣe fowó rà àtèyí tí ò ṣe fowó rà bí èyí tí ò ṣe fowó rà. èyí tí ò ṣe fowó rà ọ̀gá lọ́lá ju èyí tó ṣe fowó rà lọ bírú gbogbo ntànàbí là kalẹ̀ yìí ṣàdúrà fún ṣe sàrà fún lẹ́yìn náà àsọtẹ́lẹ̀ wọn ẹ mú àwọn ọ̀rẹ́ wọn ṣe dáadáa sí wọn mọ̀lẹ́bí yín ẹ má ọjà okùn ẹbí ẹ má ọjà ẹbí tó ṣe pé látara bàbá àtìyá yín lẹ́ẹ̀fi tán mọ́ wọn ẹ gbogbo eléyìí ń bẹnu tí máa ṣe àwọn òbí láǹfààní lẹ́yìn ikú wọn. ìgbà wọn tó tẹ̀lé lẹ́yìn wọn náà ní kí wọ́n gbà á látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu qala wọn ni turfa'u lil-mayyiti ba'da mawtihi darajatuhu fayaqulu ay rabbi ayyu shay'in hadha fayuqalu waladuka istaghfara lak Abu ìrọ. radiyallahu anhu òun ló sọ̀rọ̀ yìí wọ́n ní wọ́n máa gbé e lọ bá òkú lẹ́yìn ikú rẹ̀ irú àjùlọ ọlá ipò tí ọ̀jẹ̀ tiẹ̀ wọ́n gbé e lọ bá lẹ́yìn ikú wọ́n máa fi hàn yóò wá ní sẹ́mi mo ṣiṣẹ́ tó tún jẹ́ kí n ní àgbéga yìí fayokọ́l wọ́n wá dá lóhùn pé wàlẹ́dùkẹ́ sọ́kò fọ̀rọ̀lẹ̀ ọmọ rẹ lọ tọrọ àforíjì fún ọlọ́ọ̀kọ́ ọmọ rẹ lọ tọrọ àforíjì fún bẹ́ẹ̀ ni wọ́n máa fi hàn bí wa wípé àlékún tó ti bá ipò rẹ àlékún gíga tó ti bá ipò rẹ látàrí àforíjì táwa bá ń tọrọ fún ọ eléyìí ìmáàmù Bukhari ọgbà wa mawqufa Al-Albani sì pé hadithan hasan ṣùgbọ́n ń bẹ nínú nǹkan téèyàn kàn lè fọpọlọ lásán sọ èèyàn lè forí lásán rò bóòlù àbúrò rẹ̀ rà ṣe mà pé wọ́n máa lọ gbé àlékún àgbéga tọ́gbókù wọ́n lọ́ọ́ máa gbé hàn bóòlù àbúrò rẹ̀ rà mà kó náà máa pé bolè lè jíwá ẹ̀rọ olúwa mi bóòlù ṣe mà kó lọ́wọ́ ti da lóhùn lónìí kí wọ́n da lóhùn pé ọmọ rẹ̀ lọ́tọ̀ọ̀rọ̀ àforíjì fún ọ هذا مما لا يعلم بالرأي ولا يقال من الرأي èèyàn lè forí lásán mọ èèyàn lè èèyàn sì lè fọpọlọ lásán gbé kalẹ̀ torí àwọn máa ń pè ní mawqufun lahu hukmu rafa ọ̀rọ̀ tí wọn fi tì sọ́dọ̀ sàábé ni ṣùgbọ́n dájọ́ rẹ̀ ní kọrọ ta ni ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa alihi wa sallam ó sì wá nú àwọn àdéhìí míì náà tó fẹsẹ̀ rinlẹ̀ látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam ìpínpà táwọn ọmọ àlùjẹ́nà bá wà àlùjẹ́nà wọ́n wá sí àlékún àgbéga fáwọn kan nínú àlùjánnà lẹ́yìn ìgbà tá a ti wà ń bẹ̀ pé àwọlọ ah, bó la gbégbé eléyìí tún ti wá wọ́n ní ẹ̀san àforíjì táwọn ọmọ yín tọrọ fún yín láyé ni ẹ̀san àforíjì táwọn ọmọ yín tọrọ fún yín láyé eléyìí tí ò túmọ̀ sí pé lójoojúmọ́ kọ́ ọmọ pé màá máa tọrọ ẹgbẹ̀rún àforíjì fún bàbá àtìyá mi gbé dànù kò nídìí kó fi nọ́mbà jì هو رب اغفر لي ولوالدي رب اغفر لي ولوالدي رب اغفر لي ولوالدي اكتب رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا النبي نوح عليه السلام قال رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب lẹ́la nàbì ibrahim aleyhi salam ṣe ládùúgbò àkótó mọ̀pọ̀tọ̀ ọlọ́ọ̀ni bàbá rẹ̀ tí ò fi tọrọ àforíjì fún ma. torí ẹ̀ ká tọrọ àforíjì fáwọn òbí wa nǹkan pàtàkì ni o. pàápàá jùlọ bàbá rẹ̀ màmá rẹ̀ ti kú àbí bàbá ló ti kú àbí màmá ló ti kú kó tó sálámà lójoojúmọ́ ti kú lè sọ̀lẹ̀ à nínú gbogbo sọ̀lẹ̀ à lásìkò tó ń ṣàdúrà yìí ní ní tẹ̀síáfòdù ti parí máa fi bàbá àtìyá rẹ̀ náà sínú àdúrà rẹ̀ kódà bọ́mọ lórí rabbi firli wa li walidayya warhamhuma kama rabbayani saghira rabbi firli wa li walidayya wa lil mu'minina yawma yaqumul hisab tó tó ọmọ rere nìyẹn ó kéré jù tó bá pé àwọn al-furudul khams ńlọ mójútó sọ̀làwátì márùn-ún ojoojúmọ́ nìkan lọ́ọ́ bá mójútó ẹ̀mí ìlú láti tọrọ àforíjì fún bàbá wa lójúmọ́ ẹ̀ márùn-ún láti tọrọ rẹ̀ fún ìyàwó náà lẹ́ẹ̀ márùn-ún lójúmọ́ ó kì í tán máa kó gbogbo ládé ilé ìtàn kójọ tán kójọ tán kójọ fún bàbá rẹ̀ oore ńlá ṣẹlẹ̀ àbí ọ̀ṣẹlẹ̀ oore ńlá ṣẹlẹ̀ torí de eléyìí ìgbàgbọ́ àwọn aláìmọ̀kan ó ní pé àdúrà kì í gbà àfi bí èèyàn bá ti ṣe wàhálà sí ní ìsèbí kó kó jókòó ọfẹ́ sókè gbogbo kùránì fún bàbá rẹ̀ ọfẹ́ sókè gbogbo kùránì fún ìyá rẹ̀ àbí kó kó àwọn èèyàn jọ kó wọn máa ṣe bẹ́ẹ̀ kó sì sanwó fún wọn wípé ní ó jẹ́ kí àdúrà ọba bàbá àtìyá rẹ̀ látàrí bídà so àwọn èèyàn fi àjẹrà wọn bàjẹ́ torí ẹ̀ náà la sọ wípé la qillata ma'a sunna wala kathrata màálù bídà kò kéré o tó bá dijọ́ pé súnà lọ́ba ń ṣe nítorí òun ṣe ń bá nàbì ṣe ni kò ṣe lòun ṣe má fojú di kó kéré kò sì sí tó lè ṣe kò bá jìyà jù bẹ́ẹ̀ lọ kẹsẹ̀ rẹ di pákó lórí kó ń ṣàdúrà àmọ́ pé bídà ni tọpọ̀ ìyà burúkú ìyà burúkú náà ti ń jẹra rẹ wọ́n sì dá káyà padà fún un torí di eléyìí la qillata ma'a ولا كثرة مع البدعة رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب تينا بعد jọ máa بابا o صلى الله عليه وسلم àti náà ti sọ ó lọ lọ mọ ìyá àdúrà ó ronú pé tọ ìwọ sì ń bẹ lókè pẹ ó sì wọ abẹ rẹ bàbá rẹ dànù màmá rẹ dànù màá rí kí gbogbo nítorí bá ń jẹ kò ní dùn lẹ́nu rẹ mọ́ gbogbo nítorí ń rò tí ń dùn mọ́ kò ní dùn mọ́ mọ́ ربغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا pàtàkì jùlọ ò láǹfààní àti lè ṣàdúrà fún bàbá àtìyá rẹ àfi tí wọn náà bá mí mímí mélòó ló kù fún ọtọ mọ so ẹsì ti máa kó kàmá tẹdínù tó dà wò kàmá tẹ fàlù tó jìzà irú bí wọn náà bá ṣe ń wọn fáwọn èèyàn ni wọn wọn fún ọ irun tó ń ṣe ni wọn fi san fún ọ báwo ni wọn ti ṣe pẹ̀lú bàbá àtìyá rẹ nígbà táwọn ti ṣíwájú kù ní táwọn rò pé ọmọ tiẹ̀ náà ṣe fún ọ nù wọ ọ̀dààmú fún bàbá àtìyá rẹ pé tó bá lè dàpọ̀ dà tó bá lè rí fún wọn kó rí fún wọn ah, ọlọ́run ti pèsè àwọn ọmọ tiẹ̀ náà wọ́n sì tiẹ̀ náà fún un torí ẹ̀ ìbẹ́yìn náà rí pé tí èèyàn bá kú ní ìsìn gẹ́gẹ́ bí àwọn àsòfò táwọn èèyàn bá ká tí wọ́n máa sòkú tí wọ́n lọ pe léré téléré náà máa kọrin pé ọmọ á ṣe irú ẹ̀ fún ẹ o ìwádìí <laughs> tí gbogbo ọmọ ẹgbẹ́ àmì èpè ẹ wàláhì ẹ pè so torí pé a máa ní ròjúra wa lọ eléyìí ò bùkátà mi tí ó bá jẹ́ kó rí bá pé bàbá mi kú màmá mi kú mò ń náwó mò ń jó à ń pa màálù à ń jẹran sí nǹkan oríire ló ń ṣe o màálù mélòó ni wọ́n pa ẹrẹ́kọ̀dù ẹ̀ tí wọ́n bá kú ọmọ pa jù bẹ́ẹ̀ lọ kò nídìí wọ́n ṣẹ̀ sáá mi nítorí pé nìsín ìka burúkú lọ ọ̀nà sí bàbá àtìyẹ ẹni tí wọ́n na burúkú mi sí wọ́n náà bọ̀ kódà kọ́ ọmọ ti bímọ sábà pé ó sojú rẹ̀ ló náà fi ń ṣe bẹ́ẹ̀ kọ́ ọmọ ti bímọ ń gbà so gbogbo ìgbà tó ma tiẹ̀ náà bá dé pẹ̀lú ojú kòkò kòkò tiẹ̀ náà yóò ṣe jù bẹ́ẹ̀ lọ torí di eléyìí báyìí ẹjá gbìyànjú láti jẹ́ ẹni tí wọ́n máa ṣàdúrà fáwọn òbí wa kò kẹ lọ pàtẹ́tì kò kẹ lọ jókòtì kẹtẹ̀ kò bùkátà kẹ́ máa wo kàlẹ́ndà fún nítorí bídà pọ̀ láwùjọ yorùbá yìí kọjá àbíkẹ́ àfọ ẹlòmíràn sọ fún yín pé ah, bó ṣe ṣáájú kan báyìí tó ń rí kàlẹ́ndà rẹ ẹ́ two thousand and twelve nineteen ninety two títí di two thousand and twelve two thousand and two two thousand and twelve ọdún mélòó nù twenty years ó ti pé twenty years lónìí tí bàbá kú sòdì àfọlọ́la gbogbo alálàáfà lu ẹ̀pẹ́jọ sílẹ̀ àwọn bàbá remembrance mo rò pé yé wọn á lọ kó màlúù gbogbo màlúù dúdú dúdú tọwọ́ lẹ̀ ìdáràn ẹ lọ kó wọn màlúù dúdú lẹ́ẹ̀fì tàdú àtẹ́fífẹ́ wà lìjẹ́nà funfun mo rò pé yé <laughs> subahánàlọ́ tí o bá lẹ̀ ní ọba di pé wọ́n pa màlúù wọ́n pa màlúù à yóò bá sẹ́rí tí èèyàn bá ti jẹ́ pé irú àìlérò táwọn èèyàn tó ń gbà rí wọn bá ń fi ń sayé ni wọn náà ń bá wọn dáwò ò ní lábùkù la mọ́jọ́ tí ìwọ tọ́lọ̀ ń bá lé kórì rí o pé kọ́ ọ burú tí ń bẹ́nu ṣe wọn láburú kọ́ ọ ìdá tí ń bẹ́nu sí wọn láìdá kọ́ yẹra fún ọ̀dọ̀ táwọn ni ọ̀dọ̀ táwọn bí kápẹ́ bàbá tiẹ̀ ó sòkù mọ́dà tiẹ̀ ó sòkù fàdà tiẹ̀ ayé gbọ́ ọ̀run mà yorùbá lẹ́nu àwọn náà ti wá wò pé ìgbà tí bàbá tiẹ̀ náà wá kú ó yẹ kẹ́yìn náà lè ṣe ju bàbá lọ tó lówó tún bẹ lọ́dọ̀ sí ju ti bàbá yín lọ so bẹ́ẹ̀ ti sin bàbá tán báyìí bá sọ pé tọ́ oníkàlùkù tẹ bá fẹ́ràn bàbá wa tó kú yìí báyìí ẹ má gbàgbé wọn náà àdúrà o gbogbo bíkíbi tẹ̀ máa ti ń ṣàdúrà ẹ̀ ń ṣe sọ̀lá àti ẹ̀ ń ṣe gbàgbé òye ẹ má gbàgbé bàbá náà àdúrà ọlọ́run ti àtúbọ̀ tán gbogbo wa náà dá o ọlọ́run ọba ẹlẹ́dàá oníjà kábàámọ̀ lọ láyé yìí o èsì rẹ wá lọ ọgbọ́n bàtà rẹ pẹ́pẹ́pẹ́ ọlọ́run ẹnìkan chief ìgbà wo ni káwọn èèyàn máa expect pé expect pé kí ni ikú tiwọn àbí <laughs> eléyìí ń bẹ lọ́wọ́ ọlọ́ fáìlì rẹ̀ sí lọ́dọ̀ ẹ̀ríkọ́dì. ẹ̀ náà ń wà ní jẹ́sí pàwé yẹn kí wọ́n lẹ́nu jọba o kí ló sẹ́ni wọ́n fọ́n gánà. sòmòrò pé ọ ti tètè gẹ́ẹ̀tì rẹ pé ká ọmọ abú lọ máa ọ àwọn ọmọ abú tó filẹ̀ ó jẹ́ tó lójú kókó kókó torí pé ìwọ ọmọ ronú bí àwọn ti ronú. ẹ dákun ìbànújẹ́ tó bọ̀ tó yẹ pé ọmọ wa irú ìsìnkú fáàrù ló lè ṣe fún bàbá yìí lónìí irú àdúrà wo ló lè ṣe fún bàbá yìí lónìí tó yẹ pé ìyà òfin ní jẹ̀jẹ̀ wọn á ní kó máa kó àwọn èèyàn lẹ́nu jọ ẹ máa lọ búkú màálù kára ẹ máa kára ń pọ̀rọ̀ torí de eléyìí ẹ tọrọ àforíjì fún bàbá tìyá yín ẹ má gbàgbé wọn ẹ má máa ẹ má máa wá rántí torí pé nǹkan kan máa ń ṣe àwọn ọmọ bàbá wa ti kú màmá wa ti kú ọmọ wa dà wọn lọ lẹ́sìn so ojú bóun ṣe dáa jù wọ́n lọ lẹ́sìn yìí yóò wá máa fi wo fi tí bàbá àti yóò ń kù sí kò wá nílé ṣàdúrà tọrọ àforíjì fún bàbá rẹ̀ màmá rẹ̀ sàǹsà aburú yẹn wà láyé ni ah, àkọ́kọ́ náà kò sẹ́nìkan tó pé gbogbo wa náà la níbi tá a kù sí nǹkan tó máa wò ni pé bàbá rẹ̀ yìí mùsùlùmí ló kù sí kìí ṣe ọ̀tọ̀ lọ́n kìí ṣe ọ̀tá ànábì sallallahu alaihi wa alihi wasallam ṣé bàbá rẹ̀ òkú lórí shirk kò kú lórí kófù kò kú lórí bídà tó lè sọ̀yàn bí kèfèrí kò rí bẹ́ẹ̀ amúláwọn àṣìṣe ránpẹ́ ránpẹ́ à eléyìí ò ní wàhálà nù torí pé inna Allaha la yaghfiru an yushraka ma duna dhalika Imam Malik rahimahullah ó ní téèyàn bá kú pẹ̀lú àṣìṣe tó pọ̀ tó bí ilẹ̀ ti ṣe fẹ̀ tó walakin tí ò sí ìṣẹbọ sọlọ nínú ẹrù rẹ̀ wa mata ala al-islam wa sunnah la rajawtu lahu la rajawtu lahu al-jannah àṣìṣe rẹ̀ pọ̀ tó bí ilẹ̀ ṣe fẹ̀ tó walakin ó kú lórí al-islam wa sunnah kò sí lẹ́bọ lẹ́rù. Malik ní ìbá máa ran kàn lè jẹ́nà ó túmọ̀ sí pé ìwọ gan lára ṣe jẹ́ pé ojú rẹ ojú tẹlifíkópù ni tó ń fi ríran ara wọn ara yìí ó kù síbi kan ó kù díẹ̀ káàtó kọ̀dá tán kọ̀dá tó ìwọ náà bá kó tó kú gan àṣìṣe ló pọn rẹ̀ ẹni ìgbẹ́rùn lára rẹ̀ tí mu rẹ̀ wá ti sẹ́ sára tiẹ̀ àmọ́ tí ń gbọ́ òórùn gbẹ́tọ́ wà lára ara yìí bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ndọ́tí wọn náà bá kú ó kúta sí síta sí sẹ́ni àwọn kan gbogbo ni wọ́n ti fẹ́ jẹ́ màláìka ni wọ́n ni. ọwọ́ àti torí pé bàbá rẹ̀ láwọn àṣìṣe ráńpẹ́ ráńpẹ́ kan màmá rẹ̀ náà láwọn àṣìṣe ráńpẹ́ ráńpẹ́ kan kàkà kó máa tọrọ àforíjì fún bàbá yìí tàánú tàánú kọ́ máa tọrọ àforíjì fún ìyá yìí tàánú tàánú ọmọ wa wò pé eh, lọ́wọ́ foríjì òkú mùsùlùmí ṣé bàbá àti ìyá rẹ̀ ṣe mùsùlùmí a'udhu billahi minash shaitani rajim torí ẹ̀ ẹ já kéè sára o má jẹ́ kí gòlù ó gbé ọdẹ fi pé ó tún wá máa sáhùn àti tọrọ àforíjì fún bàbá rẹ̀ tó ti kú. wọ́n máa ń sahun àti tọrọ àforíjì fún ìyá rẹ̀ tó ti kú ọ̀dọ̀ wọn àwọn bàbá màmá náà gbogbo wa náà ni bàbá màmá o ẹ má máa rò pé bàbá arúgbó kan gbogbo ògbà àbí ìyá arúgbó gbogbo wa náà ni bàbá màmá ẹgbẹ́ yìí náà ti bímọ ẹni tí ó ti bímọ ojú ọ̀nà àti bímọ lò náà wá ọ̀dọ̀ wọn ti wá náà ẹ̀hẹ́n wọn náà má tán rẹ̀ dànù kọ́ máa ọmọ sá tọrọ àforíjì fọlúwa rẹ kọmọ kọmọ amúsùà kọmọ hùwà burúkú kọmọ sí rádaràda kọmọ sí pálapàla kọmọ tó ọ̀nà kó ṣe tí wọ́n lè wọ́n lè kó lónìí gbọ́ torí bàbá ni wọ́n tani bàbá yà kò ní yá ni wọ́n tani yóò fò wọ́n máa ti àwọn nǹkan tí ò da tó takò ẹ̀sìn ọlọ́wọ́n bá wọ́n máa pàkíyèsí wọn wọ́n pa gidi hárí wípé wọ́kọ́ lọ́ kọ̀rẹ́kì òun àwọn ti ń sáyé fún tó ká tó bí wọ́n kíáni kíáni bẹbí ṣètò ọ̀nì tí bí ó ṣe tàn yàn jẹ náà ní sẹ́yìn òfìsè déédéé yà ẹ wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá màmá yín yàn náà ní ìsìn tí wọ́n ń ṣàṣìṣe tọ́lọ̀ ti ràn yín lọ́wọ́ tẹ́ ti gbọ́ ẹ̀sìn yìí tẹ́ máa pàkíyèsí bàbá mi tí ọmọ ti ṣe bí kọ́ lọ yọ akéṣí ọ títà lọ ń bá sọ̀rọ̀ bá àwọn kan láti ìlú kan torí ẹ̀ náà sọ pé tẹ́yìn bá ń ṣe fàǹfà pẹ̀lẹ́ nìkan torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ garagara wà fún wọn àwọn ọmọ òkú bọ́lá ti sànù à táwọn ti gbẹ́sìn yẹ yìí kí ni gbogbo èèyàn náà tún retí ó yẹ kẹ́yìn ló ti gbọ́yé ó yẹ kẹ́yìn ló ti sè torí pé ẹ̀jẹ̀ tí ń sàn nínú ọ̀sán tiwọn ẹ̀jẹ̀ ọ̀dọ́ ni torí ẹ̀ làá sọ pé tí ẹ̀ bá ń gbìyànjú pẹ̀lú ẹnìkan ìbáà jẹ́ bàbá ìbáà jẹ́ ìyá láti mú má gbọ́ yìí láti mú gbọ́ àgbọ́yé nǹkan kan nú ẹ̀sìn tọ́lọ́n ti fi sàánú ẹ̀yìn tẹ̀ ti gbàgbọ́ yìí rẹ̀ kọ̀tọ́ kọ̀dá tó nígbà náà kẹ́ máa polù mọ́kàn wípé kọ́ bá yín bá sọ̀rọ̀ fún kí ni ẹ̀yin ní kí ẹ bá sọ̀rọ̀ kó náà máa ní kó gbọ́ kó gbọ́ alhamdulilayi nítorí pé olùmọ̀ ajá ń pè nǹkan sàn nábì islam ẹ̀yin náà ti gbọ́ yóò ti tó ẹ̀yin náà ṣàlàyé fẹ́ni sí iná làánà bìsọ̀rọ̀ bá àbí sẹ́lẹ̀ ló sọ pé bẹ́ẹ̀ lè wọ̀ àní wọ́n lọ́wọ́ ayẹ̀ àwọn ètò wa ti gbọ́ yé lọ́dọ̀ mi wọn náà sọ fẹ́ lomi kò ní gbogbo gba ẹ wọn a máa rètí àwọn èèyàn sáà nàbì tó bá pé ayé fóònù lànàbì wà ní ọlọ́run ọmọ yìí fóònù tó máa wọlé kí wà nàbì ọ̀rọ̀ kẹ́kẹ́ sọ fẹ́ sọ pé bẹ́ẹ̀ lè wà ní wọn lọ ayẹ àti sàlàyé rẹ̀ báwọn kan bì wọ́n ní kò yá wọn àti pé ànàbì ọ̀jẹ́ sọ bẹ́ẹ̀ àwọn akẹ́kẹ́ láyé wọn sọ ó ti tó pé wọ́n ti gbọ́rọ̀ ànábì sallallahu alaihi wasallam ọwọ́ wọn bá tó gbọ́ tó ti yẹ ọ sọfẹ́ lomi kìí ṣe dandan ikú gbogbo ẹni tó bá ti sọ fún ọ gbọ́dọ̀ gbà ìwọ gan alára náà ní ìsìn tọ́hún wá ń pè yàn lọ sídìí dáadáa tọ́hún fà wọ́n lọ sídìí súnà gbóòdì wọn náà rí tẹ̀lẹ̀ ṣéjọ́ tí wọn náà kọ́kọ́ gbọ́ àlàyé súnà lọ gbà ni tọ́hún mọ iye ebú wọn náà bú àwọn tí ń pèpè lọ sídìí súnà ẹnìkan sọ fún mi pé òun níwèé dictionary èbú tó ń bù mí níbi tó pọ̀ dé títí òun bá ti gbọ́dọ̀ ànilẹ́kọ̀ọ́ kan òun sì ní ó dédé o so alhamdulilayi o náà ti di sunna múlò ní wáṣẹ ọsàkúrúlá ọsàkúrúlá ọlọsà ìlànà àgọkúrúlá yìí pé kémi ọsàdá forí jọ torí o ti sẹ o ti fẹnu kọ Ọlọ́run foríjì gbogbo wa Ọlọ́run foríjì torí ká àfúlà kìí ṣe ara mi lèmi polówó tẹ́lẹ̀ náà kìí ṣe sàkúmù kan tí mò ń ṣe ni mò ń polówó ẹ̀sìn Ọlọ́run lèmi ń ṣàlàyé ẹtẹlẹ tẹlẹ náà kí ni kí ni nǹkan tí wọ́n fẹ́ ṣe fún mi kí ló fẹ́ já má lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n ti ṣe fún anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam torí ẹni tí òun náà wá ń jà lónìí tí ń fánu tí ń ṣe gbogbo ẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí wọ́n náà tó di kó di sunnah kí ló ti dáwọ́ ṣé ẹ̀kan náà máa ṣe pé ọ́ nìwọ́n náà gbà ní. ẹ̀yin wọn afẹ́pẹ́ ni sẹ́yìn ń pè kọ́ máa gbà ní wàrà ń ṣèta ní. wọ́n á ń pè láti ìlú kanjọ́ ó sọ wá àárọ̀ ènìyàn mi fẹ́ gbé fóònù ẹ̀yẹ. so wọ́n bá ní ẹ dákun àwọn àna mọ́tíláṣí báyìí <laughs> à ń ṣàlàyé ìkúnlẹ̀ fáwọn bàbá bàbá wa ìgbé kò sínú Islam nǹkan kan. so àti wàá sàlàyé débi pé ẹ àwọn òpin tẹ bá tẹ bá tún bá bá wọn bá wọn sọ̀rọ̀ báwò lórí fóònù náà <laughs> ẹ lórí ẹ ìlú kan láti ń pè ìlú ń so wẹ́n àwọn bàbá náà lè gbọ́ à ó ti tó wípé kí ẹ fẹ́ni tí ò ọlọ́run aláàánú. oní òmù gbọ́gbà torí pé ntọ́lọ́run fún ànábì náà ni kó ṣàlàyé ọlọ́run fún lágbára kó múyàn gbà wọ́n yìí nà wa innaka di ila siratin mustaqim so wọ́n ní hidayatu ti wole irshad kaka fo fọ̀nà àyàn ni àmọ́ innaka la tahdi man ahbabta walakinna Allaha yahdi man yasha hidayatu tawfiq. ọlọ́run bá ní máa fìyàn mánà wípé bó ṣe gbọ́n ti gbà sọ àlàyé lásán làwọn ṣe wọ́n sáni ẹ àǹtá ń fẹ́kẹ́ bá a kó nǹkan bó ṣe jẹ́ náà lẹ́tù sàn síbẹ̀ sọ pé ìkúnlẹ̀ ọ̀tọ̀ nínú Islam àbí kílẹ̀ yín sọ <laughs> wọ́n ní táwọn náà sọ lò ok ká máa kúnlẹ̀ fúnra ẹni haram ni wọ́n bá ní tọ̀ bóyá àwọn bàbá wa náà wọ́n àwọn lè fẹ́ bá yín sọ̀rọ̀ nítorí rántí nù pé ẹ máa pe àwọn bàbá bàbá yín sí pé ẹ̀sìn ni ẹ̀pẹ̀sìn tì àwọn bàbá wọn wà kàgidi hari wọn sọ pé àwọn ò ní gbà ń tà wọn sòtọ́ba wa dìyà kí lè fẹ́ sọ sẹ́rí bí àwọn ọmọ yẹn ṣe ń gbé fóònù lọ pé ta ni wọ́n bá sọ kò dájú pé ẹ̀yin ọmọ yìí mo yà rọra pa fóònù mi àwọn aláìlẹ́kọ̀ọ́ wọ̀nyí náà kí ni ti ẹni pé ẹ máa bá ní bá èèyàn mélòó la fẹ́ bá sọ̀rọ̀. torí ẹ ẹ̀yin bàbá màmá arọ yín o ẹ má dá gidi ọgbà tí yín jẹ o torí pé tí ìfẹ́ ẹni bá kún agídí káyìn màkàtì kẹta rẹ̀ ìparun ni o ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tẹ̀ ń fojú di àwọn ọmọ tẹ̀ ń gbé lẹ́nu sọ̀hún àwọn ọmọ tẹ̀ ń pé wọn lẹ́kọ̀ọ́ àwọn ti lẹ́kọ̀ọ́ ẹ̀sìn o ọ̀pọ̀lọpọ̀ wọn ti rí ìrànlẹ́ tí sòdodo àánú yín ní ṣe wọ́n wípé kọ́ má jẹ́ pé àwọn alọ lọ́tọ̀ọ̀tọ̀ ńjọ gbèǹdé ẹ̀yin lẹ́sìn bí àwọn wọ́n yẹ kẹ́ ẹ lè tẹ́tí gbọ́ wọn torí tọ́ mi ẹni tó bá rí ìgbẹ́ lẹ́yìn bàtà ẹsẹ̀ ẹni tó fi hàn ni tá a sì tún ṣe kó tó di pa jáde ńlẹ̀ ó pé ju kára tó rí lọ torí pé ìtọ́ ẹni tó fi hàn ni àpọ́nlé èyí tára tá fi hàn ni èébú ni torí ẹ̀ agídí òfò agídí òfò gani torí yóò dé yàn sófò kéèyàn máa tan ara rẹ̀ dànù wípé eh, ìgbà òní ìgbà òní yí padà kó wá jẹ́ pé ewúrẹ́ wá lóyún ọwọ́ afọgbọ́n náà bẹ́ sí àbó fi bí màálù ẹgbọ́ràn ṣé ewúrẹ́ nù ṣé ewúrẹ́ lẹ́yìn ni àbí màálù àbẹ́ sí. àlọ́ máa yín ti màjú yín lọ kí ni tó burú mbẹ́ ṣé yín kò burú kó lówó jù yín lọ ó sì wá burú kó mẹ́sìn jù yín lọ rídẹ́lẹ́ ọ̀dọ́ wa jẹ̀mọ́ ká máa tọrọ àforíjì fáwọn òbí wa òbí náà tí àforíjì tó máa rí ọ̀tọ̀rọ̀ fún ọ tí ó fi wúlò fún ọ lẹ́yìn ikú rẹ ọ kú lórí Islam ọ kú lórí kúfúrò ọ kú lórí shirk ọ gbọ́dọ̀ kú lórí sẹgọsọlọ ọ gbọ́dọ̀ kú lórí sekeferi hẹn nítorí pé ìwọ ò lágbára kan tó fi lè bóra rẹ láti rí lẹ́yìn ikú rẹ irú ìtọ́ máa ṣe fúnra rẹ kó tó kú sẹ́wọ̀n kíkú gbogbo bàbá màmá tó kú wọ́n máa gbé àwọn oògùn tí wọ́n ń ṣe pamọ́ ọ̀pọ̀lọpọ̀ lọ́mọ ò ní rí wọ́n lè lọ gbóògùn pamọ́ sínú àpótí kan bíi mítà wọ́n lè lọ gbóògùn pamọ́ sẹ́yìn fọ́tò tí wọ́n fi kọ́ nígbà tó yẹ kó àwọn òfin bọ́ lọ́wọ́ fọ́tò bàbá rẹ lè rí oògùn mọ́lẹ̀ lábàá wọlé yín bàbá rẹ lè lọ gbé kọ́ sínú àjà so mistake táwọn bàbá màmá yẹn kàn máa ṣe ni pé wọ́n yẹn gbé pamọ́ lẹ́yìn ìgbà tán bá kú ó yẹ kó gbé pamọ́ tá a tún fi ní ìlú lẹ́yìn ìgbà tán bá kú abẹ́ ẹ̀kọ́ ni so ìwọ kàn lè máa wá nǹkan kan lórí àjà pé kí ni dàjà àrùn jòjúmọ́ àfa àlọ́ba bá bẹnu gbọ̀ngbọ̀n bẹ̀ pé àá àti bàbá mi náà ń tó oògùn báyìí so ìyẹn ṣe fi gbogbo ẹnu ṣàdúrà fún gbogbo bàbá mi àbí ká pé ẹ ibi tí foundation yìí wà ó ti ń yingẹ nítorí kó jọ ń pa gbogbo gbà ẹ̀yin bricklayer ẹ wá fọ́ gbogbo bí kẹ tún foundation yẹn lé kòkò kòkò ayé lọ́ba yọjú pé ah, ìta lórí kòkò fò tani ọba tún dé yàrá gbogbo àwọn àti ṣàdúrà tẹ́lẹ̀ náà ẹnu rẹ̀ kọ́ yọ wọ wò pé ok ok ìyẹn sẹ́ni tó bá kú mùsùlùmí la ni máa ṣàdúrà yẹn fún bẹ́ẹ̀ ni yóò ti máa pé àwọn bàbá eléyìí báyìí ọ̀rọ̀ wọn ní kọ́má àbẹ́rẹ́ rí nǹkan mẹ́ọ̀ so ẹ wá wò wò à ń tẹnumọ́ à ń tẹnumọ́ ń jojúmọ́ bó sì ṣe rí nù sàṣà yóò báyìí ni òdòkùn ti ṣe ọbẹ̀ má sì gbogbo wọn gbójú lóògùn jù bá ti gbójú lọ́lọ́run ọba lọ sàṣà yóò báyìí tó ọba yí ọ lọ wádìí lọ́dọ̀ bàbá rẹ àti màmá rẹ sàṣà yóò bá ọmọ sọ̀gùn kódà wọn bìlíìfù pé táwọn bá sóògùn àwọn òkú tó ẹ bàtà wọn sọ pé ẹ má sóògùn ẹ má sóògùn ẹ ọlọ́run máa tó fi gbé jẹ kí náà gbé jẹ ju àmàlà lọ àfi fùfú fẹ́ni tí bá máa jẹ fùfú àbẹ ẹrí nǹkan lọ so kódà ẹnìkan sọ fún ọmọ rẹ ó ní ẹ ìrọba tó síta mi lé yán ọ ẹni kí ló sàmì lé yàn wọn ń sí ogun àmọ́ ah, bá ń fẹ́ sóògùn abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ o <laughs> torí pé bílíìfù gbogbo Yorùbá ni pé kò sóògùn kò sísẹ̀ mi. ó kì í ẹ̀dá àkúgbò láti fẹ́ wà lẹ́jẹ̀ náà sẹ́yìn mọ̀ tó mọ̀ ògùn ìtumọ̀ rẹ̀ ní kí gbogbo ń tá àmà ń tẹ́wọ̀ wọ́lọ́ sànù wa o ọlọ́mọ dáadáa wa o ọlọ́ndàkùn wọ́n wẹ́sẹ̀ wa o tọ́jà pé ọlọ́hùn làwọn ń pè yàn ògùn nǹkan méjì àtọ̀ sọ́lọ̀ ni wọ́n ń pè é sẹ́wárí gbogbo ògùn tẹ́ ẹ̀ rí hàn ó líǹkì má lè jẹun àlìjánu ni wọ́n fẹ́ kọ́ máa lọ sí gbogbo táwọn bá tún fẹ́ ṣírùkù bá bá ńlá ṣírùkù ní gbogbo ògùn tẹ́ ẹ̀ rí hàn torí di eléyìí ẹ̀yin wá rí i pé ibi títà bá tún ti ṣé yorùbá tóògùn fi ráàyè jókòó lọ́dọ̀ wọn bàjẹ́ ó náà ní pé gbogbo ẹni tó ń pè láwọn àfáà náà babaláwo làwọn náà àwọn náà tún ní connection pẹ̀lú àwọn àlìjánu náà àwọn náà máa sògùn rẹ lẹ́yìn fún wọn gbogbo wọn wá ń kú lórí nǹkan ẹ̀ ń kú lórí nǹkan kí lẹ fẹ́ sọ fọlọ̀ kí lẹ fẹ́ sọ fọlọ̀ nítorí pé ibi tí àyè ti gba irọ́ gẹ́gẹ́ bọ́lọ̀ ti ṣe to ètò rẹ̀ ni ẹnìkan òkú kọ́ lọ ó lọ́n wá fún ní bóyá five days kó fi wá sàlàyé fara yìí mo kó nǹkan gbogbo ẹ̀yin ológun ẹ pátí o gbogbo ẹ̀yin tẹ rí islam tẹ ẹsẹ ẹ máa ṣe o gbogbo ẹ̀yin olórí bú ẹ lọ sórí o kò ṣẹlẹ̀ rí kódà tó bá tún wá náà níbi táyé burú ni wọn sọ pé ah, ẹ dákun eléyìí ó ń ká mọ àwọn ẹbí o <laughs> ah Allahu akbar ẹ dákun níjẹ́ òun làwọn afẹ́ bọ́ àwọn ọlọ́mọ àṣìṣe tó ṣe táwọn mẹlẹ́kà fi ra mú ṣé òun nìkan lọ́dọ̀ àwọn yòókù ṣe wá. gbogbo orúkọ àti òtí máa ṣẹlẹ̀ tòkálukú kà ń ṣe kó ṣe wù ní ọ̀daràn ní ìfú tó ṣe pé a ọlọ́run máa ti ń bá pàdé nù wàhálà àwọn mi ò tuntun máa tẹ̀síwájú pẹ̀lú ìwọ orí bùn nítorí pé àní nǹkan kan tó fi hàn wá pé ó ti kó sínú gàù sórí èdè lẹ́yìn ẹnikẹ́ni tí ń fẹ́ kí wọ́n tọrọ àforíjì fún un lẹ́yìn tó ń bá kú kó gbìyànjú o láti tún ara rẹ̀ sí láàrin rẹ̀ sọ́lọ̀ àìjẹ́bẹ̀ gbogbo àdúrà tán bá ṣe fún yàn lẹ́yìn kú yàn kò ní wúlò fún yàn wàláì torí ẹni tádùá máa wúlò fún àforíjì tí wọ́n bá ń tọrọ tí máa wúlò fún lẹ́yìn ìgbà tó bá kú ó lẹ́yìn tó bá kú lórí Islam yìí òun náà sì ti sánà pé tí wọ́n bá tọrọ rú rẹ̀ fún kó wúlò fún àmẹ́ni tó ti takò tọ́lọ́ tó takuta anabi sallallahu alaihi wasallam láyé kò sí àdúrà kan fẹẹ ṣe fún tí ọlọba torí Ọlọ́run má bà tiwa jẹ́ o Ọlọ́run Ẹlẹ́dàá kó ràn wá lọ́wọ́ Ọlọ́run kó forí jìn wá ká tó kú kó forí jìn wá lẹ́yìn ikú wa kó forí jìn wá ń jọ gbẹndà lùkìyàmù subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa níbèrè ìbéèrè yìí pé wọ́n ní pé àwọn pé ẹni tó bá jẹ́ pé ó máa ma ó máa ṣe masturbation ni ó máa masturbate pé kí ni ó wá dé láti sílẹ̀ bò kò rọrùn kí làwọn kan tí ẹni ẹni máa ṣe. kò sí nǹkan kan tí ó ṣe ibi kọ́ ọmọ tọrọ àforíjì kó sì lọ fẹ́yàwó ní kíákíá lọ. àti pé ẹ tó bá ń bá. nítorí pé tí máa sọ yìí pé òun fẹ́ fílẹ̀ òun lè fílẹ̀ ìbàjẹ́ àti ìwà ẹ̀ṣẹ̀ yẹn ó ti ó ti ó ti ó ti wọnú rẹ̀ débi wípé adùn ti ń rí ń bẹ̀ lérò tiẹ̀ òun ò lè rí níbòmí ìdínú tí ò fi jáwọ́ ń bẹ̀ ẹ̀mẹ́jọ́ mọ̀ ìpè ń ti ń ṣe yẹn ń ti ń ṣe lọ́nà ọlọ́ni faman ibtagha wara'a dhalika fa ulaika humul aadun ẹni tó bá ń wọ́nà láti jẹ́ gbádùn téèyàn máa rí lára obìnrin tóbìnrin máa rí lára ọkùnrin gbọ̀nà míì tọ́yàtọ̀ sí ìtọ́lọ̀ ti là kalẹ̀ yìí kọ́ fẹ́yàwó kọ́ lọ́kọ àbẹ́rúbìnrin tó bá ní ẹni tó bá wọ́nà míì tọ́yàtọ̀ sílé yẹn àwọn ọlọ́tẹ̀ làwọn ilé yẹn náà. oníbèrè ti bèrè pé ǹjẹ́ ló ṣeé ṣe kéèyàn ìgbàláyè wa kéèyàn sọ ọmọ èèyàn lórúkọ mùsùlùmí gẹ́gẹ́ bí kéèyàn tó wá wórúkọ méjì kọ̀tọ́ kọ̀tọ́ orúkọ kan náà ni tẹ́bí bàbá àti orúkọ kan ló fún wa orúkọ kan ni wọn náà fọmọ rẹ fèmí ìpamọ́ dìgbà tó bá bí màmí náà. wọ́n ní pé wọ́n ní kí ẹ̀jẹ̀ báwa báwọn èèyàn sọ̀rọ̀ àwọn bọ́dà pé ní àsìkò táwa yìí pé àwọn èèyàn ń kọ àwọn ìyàwó wọn sílẹ̀ ìdánwò àyẹ́ pé wọ́n lọ pé ó rọrùn gan tó ń wọ́pọ̀ gan láwùjọ sí i lẹ́lòmíì tí wọ́n á lè sọ fún ìyàwó rẹ̀ fún nǹkan lẹ́ẹ̀mejì yóò fà á fún ní pẹlẹ́sàn pé ẹlẹ́ẹ̀kẹta yìí tó dà yàrá yà máa ní ìfún yín yóò máa ní ìfún yín ìbẹ̀rù. Hmm. kì í ṣe àṣà tó da àṣà burúkú ni tó jẹ́ pé àwọn èèyàn kan máa kọ obìnrin ní nítorí tí a bá wo àwọn ọ̀nà tó lọ́wọ́ bá gbé ìfẹ́yàwó ìlọ́kọ tó gbégbà ìyẹn rí i pé ọlọ́run ọba kò tó ètò yẹn lọ́nà pé ká kọ̀ra wa túláàsì tó ní agbára kọjá sísọ ló lè mú ìpínyà wa torí ẹ kọkùnrin wa jẹ́ pé òun ò ní nǹkan míì tó fẹ́ fi máa bá obìnrin wíjú mọ kọ́ mọ kọ́ mọ kọ́ lọ ọ̀nà tí ò dáa rárá ni ó sì jẹ́ ẹ̀mọ́kẹ́ ọlọ́run bá. tó bá ti kórìíra tó pè láì dá ẹni máa wu ṣetán so ó jẹ́ nǹkan tí ó wu ṣetán kọjá sísọ torí rẹ̀ ló wá nínú athar yíké kò sí ọ̀ràn tí àwọn ọmọlẹ́yìn ṣetán lè mú yàn dá láyé tí wọ́n lè tàtàrà rẹ̀ gbókun àti ìgbéga lọ́dọ̀ ọ̀gá wọn ṣetán bí èyí tó mú kí ọkùnrin ọkọ rẹ̀ lẹ̀ lọ èyí tó bá ti ọkọ tó ti ọkọ tó ti ọkọ títí tọkọ fi kọyàwó lẹ òun ní ọgbà ipò tó ga lọ́dọ̀ ṣètán ṣètán náà sọ di ọ̀kan nínú àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ torí délé ẹjọ́ afọwọ́nú ká ṣe sùúrù nítorí téèyàn bá wo àìdá àtàbúrú àtọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ rún tí ń bẹ lẹ́nu obìnrin míì àtàlẹ́kọ̀ọ́ tọ́pọ̀lọpọ̀ gbé délé ọkọ obìnrin míì ò ní ṣèjọ́ méjì ọkọ wàláì obìnrin mi ò ní ẹ̀kọ́ kọ́bọ̀ ọ̀rẹ́ ni kọ́ so ṣùgbọ́n èèyàn ṣe sùúrù náà ni rántí wípé ńgbà tẹ̀ ń fẹ́ yàwó yẹn ẹ fẹ́ pẹ̀lú dáadáa àtà ìdá tí ń bẹ lára rẹ̀ ni so ẹ máa dunnú sí dáadáa rẹ̀ ẹ máa ṣe sùúrù sáìdá rẹ̀ àmọ́ tá a bá sọ pé ìyàwó tí mò ń fẹ́ kò gbọ́dọ̀ lálébù kan lára àní rí ìyàwó fẹ́ o táyé ìdọ̀rùn gẹ́gẹ́ bí ìwọ náà ní kóbìnrin ọ sọ pé ọkọ tó ń fẹ́ fẹ́ kò ní lálébù kan lára òun náà gbélé ayé yọ yálé mo sílé bàbá rẹ̀ kò ní lọ́kọ ni nítorí pé kò sẹ́ni tó pé nínú wa kálukú kù síbi tó kù sí ni torí délé ẹjá máa ṣe sùúrù fún àwọn obìnrin káwo wàhálà tá a ṣe ká tó fẹ́ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn káwo owó tá a ná ká tó rọ́pọ̀lọpọ̀ nínú wọn fẹ́ẹ́ ẹ worú ọ̀nà tẹ gbé àti yọjú sí bàbá ọ̀pọ̀lọpọ̀ tẹ gbé gbàkẹ́ tó rí bàbá rẹ̀ yọjú sí ẹ worú àwọn ẹni tẹ lọ di ẹsẹ̀ wọn mú gbà mí tẹ pé wọn lẹ́gbọ̀n àbábúrò bàbá yín tẹ sì fi nǹkan kata má wọn àmọ́ torí kí wọ́n lè bá ara yín lọ́kẹ́ rí àwọn bàbá wọn bá sọ̀rọ̀ ẹ ti wá rí wọn fẹ́ tán ṣe ń tọ́ yẹ kẹ́ ẹ máa ṣe nù ẹ ṣe fún wọn ẹ ṣe fún wọn ẹ ṣe fún wọn àwọn obìnrin náà kàn yí wà wọn padà sí dáadáa ọ̀rọ̀ ẹnu yín ẹjọ́ da ẹjẹ́ ni tí ó la mọ̀ mọ́ra tí ó la farada ẹmẹ́jẹ́ ni tó ṣe pójú rẹ̀ ó ti gùn ju bí tí wọ́n fi sí lọ tí ó máa pé ṣé báwọn ẹlẹgbẹ́ rẹ̀ ṣe ń ṣe fáwọn ìyàwó tiwọn nù gbogbo orí tọkọ bá ṣe fún yín kẹ́ máa fojú di àìlẹ́kọ̀ọ́ ni o ẹlòmíràn gba tọkọ fún yín ọkọ gbà pé ẹ ṣe ń táwọn ẹgbẹ́ rẹ̀ ń fáwọn ìyàwó tiwọn nù ó sì lọ wọ àwọn ẹgbẹ́ rẹ̀ míì tọ́ ẹ pé wọ́n ṣe nǹkan kan fáwọn ìyàwó tiwọn ju lùlù lọ ṣé lúlù ni wọn náà ń fẹ́ akramakumullah ọ̀dọ̀ wa wa ẹja ṣe sùúrù lọ́pọ̀lọpọ̀ gbà nínú tó tún mú kí à ń kọ obìnrin sílẹ̀ kọ́ pọ̀ òun náà ni pé ìríkùrì táwọn èèyàn ń rí ń tà tí wọ́n bá wá wọlé tiwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ wa wò pé òun sì yàwó fẹ́ tí báwọn obìnrin là ń rí títì tí ò ní mọ̀ pé kamọ́fúláàgì náà gbogbo ẹ̀ tẹ́pẹ́ kẹlòmíì ẹ pé tẹ̀sán jẹ́rí irọ́ burúkú tẹ́pẹ́ lomi bọ́dí fìlà àbí kí náà ń pè é àtíkè ńlọ lò tí gbogbo àwọn ojú ẹ̀fọn yẹn tí ò fi hàn kí ni wọ́n wò fínífíní dójú obìnrin tó rí ń ta tó fi mọ̀ pé ẹ̀fọn ọ̀jẹ́rí ẹlòmíì ń wo tẹlifíṣàn gbogbo irú àwọn ọ̀daràn tí wọ́n ní wọ́n máa ka níwùsì òfò yóò wà lọ jókòó nídìí àpàtì dáadáa yóò máa wojú un <laughs> èèyàn ní ìwọ lọ́n tọ́ba wo ẹgbẹ́ tó wo ìyàwó tẹ pé hmm, àdánwò so gbogbo eléyìí náà púṣì àwọn ọkùnrin míì tí wọ́n fi ń kọ àwọn ìyàwó wọn lẹ̀ ojú kòkòrò ní ń da ọkùnrin míì láàmú ẹnì ẹlòmíì wà tó ẹgbẹ́ ìyàwó kan ló lè mú lọ́wọ́ agbára rẹ̀ ò ìyàwó kan wàlẹ́ ẹ̀kíní èyí tó ti níhun ó ti sá lójú rẹ̀ ó ti wá rí mi dọ́fẹ́fẹ́ torí ẹyọ kan àti táì ló ń lè bá sí so yọ wá wọn náà yọ sá kẹsùn sílé lọ́rùn yọ kẹsùn bẹ̀rẹ̀ sí ni kàíjà rẹ ẹsẹ̀ bó wó ni so ọmọ ọlọmọ kí ni mo ṣe kí ni mo ṣe kí ni kan àwọn ah, ní bẹ nínú òfin ẹ̀sìn Islam pé wọn bí ọkùnrin léèrè kí ló dé tó fi kọyàwó rẹ̀ gbọ́rọ̀ wọn máa ṣí òfin lò so eléyìí lọ ibi tí eléyìí ti ń ka ìdá wọn ti ti lọ kó àwọn bàbá kan àwọn bàbá ń bàbá wọn ti lọ kó wọn lọ rí àwọn òbí òmíì ìdí ẹ ọ̀rẹ́ wa yìí fẹ́ fi ọmọ yìí nǹkan kan ṣé kéde kó ti níyàwó tẹ́lẹ̀ ẹ ó ti níyàwó bọ̀ tí wọ́n ti túká torí obìnrin yẹn ṣeṣeṣe bí kọ́ sẹ̀sìn ẹ gbọ́rọ̀ but kò fẹ́ sẹ̀sìn bàbá tí wọ́n bá fún wọ́n bá kó náà rógà wọ́n bá pé tán kò sí wàhálà nípa àwọn òbí yín wá ó ní kò nídìí òbí eléyìí báyìí kíníkan kíníkan tó lóbi wò náà so yọba fẹ ẹlòmíì ti wà ẹnìkan ló ń ti níyàwó mẹ́rin kẹ́ máa wojú kòkòrò ó ní agbára àti máa bá àwọn ìyàwó mẹ́rin lò wà láìkí ojú kòkòrò wa wà torí tẹ bá ti yára ẹ̀dínmú tó bá ti yára kóbìnrin jọ tójú kòkòrò sì ń dọ̀ principle ni torí pé obìnrin tó ti gbé sílé ojoojúmọ́ ni ọmọ sá lójú rẹ̀ torí ẹ̀ wàhálà náà bẹ fáwọn obìnrin kan múra o sòkè ṣe pé èèyàn náà délé ọkọ yóò sọ̀rọ̀ alẹ́ pẹ̀mbọ̀ ó wà dá ẹgbẹ́ bí ẹgbẹ́ ìyá ìyá rẹ látàrí pé wọn náà mójútó ra rẹ. adúpẹ́ fọlọ́n fún àwọn obìnrin lágbègbè tí wọ́n ṣe bẹ́ẹ̀. so ó ní òun ti rí obìnrin míì ó ti níyàwó mẹ́rin fáá kìí sàgbàlagbà bá wọ́n ti ní ìyàwó mẹ́rin wọ́n tún wá lóbìnrin mi tó wọ́n gán ojú kòkòrò ni ẹ o so wọ́n lóbìnrin mi tó wọ́n gán ètò wọn atájẹ́ ti kó wọn kọ́ ọ lẹ̀ nínú àwọn ìyàwó tó wà níyẹn wọ́n nífẹ̀ẹ́ náà mọ́ gẹ́gẹ́ èyí tí yẹn òun fẹ́ nífẹ̀ẹ́ rẹ̀ jùlọ kò tí ì wọlé a ah, àfa mọ́sọ bọ́ǹbù lẹ̀ láàrin bọ́ǹbù ọ̀rọ̀ àbà ẹjẹ́ abẹ́rù ọ̀lọ́ ẹjẹ́ abẹ́rù ọ̀lọ́ ẹ gbé obìnrin tẹ́ ẹ fẹ́ lé lọ sípò ọmọ yín ẹ gbé obìnrin tẹ́ ẹ fẹ́ lé lọ sípò àbúrò yín ẹ gbé obìnrin tẹ́ ẹ fẹ́ lé lọ sípò àǹtí yín ẹ gbé obìnrin tẹ́ ẹ fẹ́ lé lọ sípò ìyá yín lọ́dọ̀ bàbá yín ṣé dùnú lẹ fi gba arúgbó yìí burúkú ṣé bàbá mi o ti níyàwó mẹ́rin o ó tún arúgbìnrin kan tó fẹ́ fẹ́ tó fi ti torí rẹ̀ léyìí àtẹ̀mí sí rẹ́kọ́ọ̀dù rẹ̀ bàbá rẹ̀ gbà ọkọ ọmọ mi o ó ti níyàwó mẹ́rin o ọwọ́ tó wá fẹ́ fẹ́ mi láti torí rẹ̀ lé ọmọ àtẹ̀mí sí rẹ́kọ́ọ̀dù rẹ̀ lélẹ́yìn ọgbà ẹ já máa ro nǹkan ká tó ṣe o ẹ kàn mẹ́jẹ̀ á máa lo òfin lòkulò màtí lọ́n sọ pé ẹni arọ́tùmù tẹ̀bẹ̀dẹ́ àlẹ́ zawùjẹ̀ mẹ́kẹ́ àlẹ́ zawùjẹ̀ kò túmọ̀ sí pé you just change your wife as you like torí pé ìgbéyàwó gan èyàn ti èyàn ti kọ́wọ́ ara rẹ̀ gbọ́ commitment kan ni kódà kóbìnrin ọmọ bímọ fún yàn téèyàn kan lè léèyàn pé máa lọ nítorí pé I want to marry another wife since you are now four èmi ò sì fẹ́ níyàwó márùn lọ́dọ̀ at a time so máa lọ àbá ó ó worst torí ẹ ẹ dákun ẹ já kéèsì ká sì bẹ̀rù ọlọ́run istawusu bin nisa'i khayra bẹ́ẹ̀ la nabi sallallahu alaihi wasallam kọ́ ala sí ẹ máa para yín láti lórí kíkẹ́ máa ṣe dáadáa sáwọn obìnrin lásán kọ́ la nabi sallallahu alaihi wasallam sọ pé khiyarukum khiyarukum li ahli wa ana khayrukum li ahli ẹni tó lóore jù nínú yín lẹ́ni tó bá dáa jù síyàwó rẹ̀ èmi mọ́ dáa jù síyàwó tèmi kéèsì lásán o nítorí àwọn ìwà burúkú yìí ń bẹ láyé sẹ́rí àmọ́ yára kóbìn jọ kìí sàṣà tó dà kìí sàṣà tó dà ó láǹfààní tiẹ̀ náà o wípé tó bá tètè fẹ́ àwọn mẹ́rin ní gbogbo wọn tètè bímọ tọ́lọ́n bá kọ́ wọn lẹ́ni tí bímọ kí wọn náà tó di pọ̀ dàgbà àwọn ọmọ rẹ̀ ó ti dàgbà ó rojú tọ́ wọn ó rojú wò wọn kò jẹ́ pé wọ́n ti gbó débi pé tara rẹ̀ tú ọ gbà náà lọ́ọ́ yàtẹ̀tẹ̀ láwọn ọmọ rondórondó advantage but disadvantage tó wà ń bẹ̀ ni pé títí ìgbà wo làwọn obìnrin yóò sì máa wù ọ́ èyàn ọmọ pé bọ́lọ̀ ń ṣe dọ́kùnrin ni pé tí obìnrin bá ti ń pẹ́ jù lọ́dọ̀ rẹ̀ yóò máa sá yóò máa wò ó pé bóun ni wọ́n ti wọnú léyìí so tó bá jó lójú kòkòrò yóò fẹ́ change ẹ̀ yóò fẹ́ lé lọ yóò fẹ́ máa fi wá sú tó ń tí wọn fi sọ pé tọ òun ṣe kólò so nítorí ẹ tíyẹn bá fara balẹ̀ tíyẹn bá fara balẹ̀ obìnrin tó rí lónìí tó ń wo pé kọ́ fẹ́ pẹ̀lú eléyìí tí wọ́n fi máa béèrè béèrè pé sáà lè fóbìnrin méjì pọ̀ ńjọ́ kan náà ṣe sùúrù ètò ọ̀fẹ́ ní ìṣẹ̀ṣẹ̀ sùúrù máa bá tó bá tún tó ọdún kan lọ sáà ó tún rí mi wọ́n mọ̀ pé ah ọlọ́run ní kí n má ti kan lu talákọ̀ọ́kọ́ ilé tí wọ́n á dáa ju tìgbà yẹn lọ so bẹ́ẹ̀ náà ni nínú láìsí rẹ tó bá tún lọ sáà tó bá tún fẹ́ fẹ́yàwó mi ó tún rẹ́ lómi náà tí ó wọ̀ lẹ́yìn náà ká fẹ́ àwọn ìyàwó kọ́dún wọn kó ṣe déédéé lọ kò tún dáa o tẹ́ máa jọjọ́ ọmọ ọdún kan náà kò dáa o nítorí pé gbogbo wọn jọ gbólẹ̀ kan náà so ó sì máa ń sábà ṣẹlẹ̀ yìí pé ọkùnrin àwọn máa ní desire fóbìnrin pẹ́ ju bóbìnrin ṣe ní desire fọkùnrin lọ òkè tí gbogbo àwọn ìyàwó tó fẹ́ tán jọ jẹ́ rọ̀yàn táwọn bá jọ dàgbà débi pé bóyá nǹkan oṣù wọn dá nǹkan oṣù ò tí ì dá ọkùnrin gan rùn sí wọn wọn fẹ́ kó tiẹ̀ súnmọ́ àwọn má ìwọ ti ní ara rẹ̀ ń gbé pépé yìí ṣé pẹ̀lú ewu orí ló fi wá máa lọlé aṣẹ́wó àmọ́ tó kàn máa jẹ́ kó ń dàgbà ọ̀kan ọ̀dàgbà tó ọ̀kan tún kéré sí yun ọ̀kan tún kéré sí yun àbí òye so inṣàlá inṣàlá tẹ́mi rẹ bá gùn kò ní sínú pé ẹ gbogbo yẹn máa lọ ẹ wúlò fún un so gbogbo àwọn hikima yẹn wà ń bẹ so ẹ dá ẹja bẹ̀rù ọlọ ẹ má jẹ́ àjẹ́ pé ká máa wò pé ọ̀pọ̀pọ̀ là ń róbìnrin fẹ́ láwùjọ wa torí rẹ̀ á kàn máa kọ̀ wọ́n lẹ̀ bá ti fẹ́ ẹ̀ ẹja bẹ̀rù ọlọ ẹjẹ abẹ̀rù Ọlọ́run ẹjẹ arántí pa àwọn náà ń bí ma ọmọbìnrin náà ń sin bẹ́ẹ̀ náà ọmọ táwọn náà ń bí irun tá à ń ṣe tó bá di àṣà tó kárí ayé kò sí tàbí ṣùgbọ́n wọ́n padà fi lọ ọmọ kálukú náà nítorí pé tí wọ́n náà ṣe àwọn èèyàn míì náà tó bá ti dé àwọn náà padà máa ṣe bẹ́ẹ̀ fáwọn ọmọ tiẹ̀ náà so kò sì sí ní tó pé òbí bí pínpín lágbájá ńkọ́ ńbẹ̀ńlẹ̀ ọkọ tàmẹ́dù ńkọ́ ńbẹ̀ńlẹ̀ ọkọ dóòlà ńkọ́ ńbẹ̀ńlẹ̀ ọkọ tó ọlọ́run fún wa níjókòó àlàáfíà nítorí pé òbí nù o àwọn tó wà ní lágbájá ńkọ́ eh, ó ti mú yàrá kan mẹ́ o tàmẹ́dù ńkọ́ ọlọ́mọ ti bọ́ bẹ́ o ah, ah, ilé ọkọ bẹ́ẹ̀ wọ́n ti lé wọ́n ti pẹ́ ṣé ó pé bàbá kan kò pé bàbá kankan o kò sì pé ìyá kankan ó sì tún dọwọ́ àwọn ìyá àwọn ìyá tó bí ma ọ̀pọ̀lọpọ̀ ìyá ńlé ọmọ rẹ̀ ńlé ọkọ o pẹ̀lú àwọn ẹ̀kọ́ òfò àwọn ẹ̀kọ́ àdánù wọ́n gbàgbà pípa fún ẹ̀sìn bọ́mọ ọ̀dọ́ rẹ̀ lọ́kọ rẹ̀ ìyá ń kọ́ máa sí ọkọ nù tó bá lé ránṣẹ́ sí i sẹ́wọ̀n ké kìí ṣe gbogbo èèyàn ni tó bá lé ọmọ lèèyàn lè rí bẹ́ẹ̀ sẹ́yìn ọmọ bẹ́ẹ̀ kó tó fi ọmọ yín lẹ lọ́rọ̀ lẹ́yìn tó ti fi ọmọ yín tàn àfi kẹ́ máa ti pẹ́pẹ́ furuufu mo rò pé ẹ ń gbàdá ní ẹkùn lálẹ́ <laughs> فأباك أبي موسى <laughs> سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك